torí tí ẹ bá ń sùn ẹ ò ní lè ṣẹ́gun. ẹ dìde. ẹ dìde. torí tí ẹ bá ń sùn ẹ ní lè ṣẹ́gun. ṣe o. yẹ dìde yẹ dìde yẹ dìde yẹ dìde yẹ dìde hàn ọ̀dà ẹ jẹ́ kí gbogbo ojú ó wà ní dídì báyìí ní orúkọ Jésù àmín ní orúkọ ẹ̀jẹ̀ Jésù àmín. ìgbà mélòó ni mo ti máa ń sọ fún yín pé tí a bá ti ń gbàdúrà. kẹ́ ẹ máa dijú yín tí ẹ sì mọ̀ yí pé ìkànnú yín odi ni kò lè gbọ́rọ̀ mọ́ nítorí àwọn màláìkà ti ti ọwọ́ bọ̀ létí àwa ń gbàdúrà ẹ̀yin ò la ẹ̀ẹ́díjú bí àwọn màláìkà bá ti wá fọwọ́ bọ̀ yín lójú kí ojú yín fọ́ pátápátá ẹ wá fẹ́ sọ mí ni bàbá odi àti bàbá afọ́jú ẹ̀ẹ́díjú ẹ jẹ́ kí a gbàdúrà tí a bá sì gbàdúrà tán kí àwọn màmá wa kí wọ́n wá fa ṣe oore ọ̀fẹ́ ní orúkọ Jésù ní orúkọ ẹ̀jẹ̀ Jésù bàbá àti Ọlọ́run wa àdúpẹ́ pé ẹ pa wá lánàá ẹ sì jí wa láyọ̀ lénìí àdúpẹ́ ẹ gba ọpẹ́ gba yìí wá bàbá ẹ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ní orúkọ Jésù hmm. mo fẹ́ kí n dábí jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó. gbọ̀rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rè é. olúwa bàbá ẹ fún wa ní agbára kí a lè máa ṣẹ́gun ẹ fún wa ní agbára kí a lè máa ṣe bí jésù ní orúkọ jésù ní àgbàdúrà àmín ẹ bá wa sí àmín mẹ́ta àmín. àmín. Àmín orúkọ Jésù. Ìrọ̀fẹ́ Jésù Kìtì Olúwa wa. Ìfẹ́ mímọ́ tọlọ́run. Ìdàpọ̀ ti àwọn èèyàn mímọ́. Kí wọ́n wà pẹ̀lú wa. Kí wọ́n mọ̀ bá wa sùn. Kí wọ́n mọ̀ bá wa jí. Kí wọ́n mọ̀ ná nǹkan sí a. Kébi ọmọ pa wá. Káwọn náà ní gàrí. Kí náà mọ̀ wà. Ká lè mọ̀ róbi tútù mu. Kọ́lọ́run ṣàánú wa àtijọ́ àti mú káwọn nira ká lè mọ yìnyín ká lè mọ gbé yín ga kí ẹ lè mọ rówó léwe yín san lórúkọ Jésù Kristi Olúwa wa làwọn gbàdúrà o àmín àmín lórúkọ Jésù aleluya mẹ́ta aleluya aleluya aleluya. Ah, ah. Bàbá yín dà dádì ti pòórá ṣá. bàbá yìí ṣe èrè o wọ́n gbàdúrà fún atán ní ìsìn ní ìsìn wọ́n sì sá lọ kí wọ́n bá fún alówó oúnjẹ àbí ṣé ẹgbẹ̀kọ́ lè kéèyàn mọ̀ ṣẹ́ fún wọn kí wọ́n rìn wọn gbó sọnù ráì ṣé wọ́n mọ̀ mi pa wá ni. wọ́n ń bọ̀ lọ́la ọ̀gùn bá fọ̀ mí kí wọ́n pè ọ́. Ah, mo mọ̀ gbàdúrà yẹn ṣe ń ká wọn lára tó ń ká wọn lára láàárọ̀ yìí mo mọ̀ pé ó máa sá lọ gbẹ̀yìn náà ni. dáàdì ti sá lọ láàárọ̀ yìí o. ẹ wo gbogbo wọn yá ẹ dìde lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ó yẹ ni wọn kẹ mójútó ọmọ. ló ń jẹ máa ń pè padà ṣùgbọ́n yeah just give me some minutes all right thank you ẹ rà sá. kí olúwa kí ó wà pẹ̀lú yín kí oore ọ̀fẹ́ jésù olùgbàlà kí ó máa bá yín gbé láti àsìkò yìí lọ àti láéláé jésù olúwa wa ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́ iṣẹ́ ègbé sì ni fún ẹni tí a kò fi rán tó jẹ́ iṣẹ́ tí a rán níwájú olúwa àti ọmọ ènìyàn bí ẹ ṣe kọjá báyìí ni olúwa ogun àwọn ọmọ ọ̀run sọ fún mi wípé eléyìí ni arákùnrin náà tí o ti ń wá kiri láti bí ọ̀sẹ̀ méjì olúwa sọ fún mi wípé ọmọ ènìyàn ń wá ire ire náà sì ti fẹ́ dé ọmọ ènìyàn ń súnmọ́ ire ire ń súnmọ́ ó ń súnmọ́ ire ire ń súnmọ́ ṣùgbọ́n bí ó ṣe kù díẹ̀ kí ọmọ ènìyàn tẹ ire náà mú báyìí. bẹ́ẹ̀ ni a tún mú mi rí ẹnìkan tí ó dẹ̀ wá ń fa ire náà sẹ́yìn ó ń fa á lọ sẹ́yìn ó ń fa á lọ sẹ́yìn ó ń fa á lọ sẹ́yìn. alàgbà ṣẹ́rí níwájú ọlọ́run téèyàn ò kí ń pè jẹ́rìí irọ́ ìgbà tẹ́ kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹ̀ pẹ̀lú wọ́n fà ẹ̀ ń fà ẹ̀ ń fà yẹn. mo ti ń wòó pé kí ló máa ń ṣe àwọn pásítọ̀ ẹ̀kẹ́ iná ṣùgbọ́n àtẹ̀gbẹ́dẹ́ bíi point wípé mo ní ìrì ayọ̀ kan tí mò ń lé jẹ́ pé mo wá ń le mo ń le kíní yẹn ń struggle pẹ̀lú mi kò fẹ́ jẹ́ kí n rí òun mú ìgbà yẹn ni mo fi mọ̀ pé ọlọ́run fi ràn yín ni ṣé ẹ mọ ìṣòro tí mo ní sáà ṣé rí. ẹ ẹ ẹ ẹ má wulẹ̀ fi ọ̀rọ̀ sí màláìkà lẹ́nu. olúwa àwọn ọmọ ogun ọ̀run sọ fún mi wípé ọmọ ènìyàn ti ní ìyàwó kan nílé ó ní ìyàwó tí ọmọ ènìyàn ní nílé yìí òun ló ń fa ire náà sẹ́yìn. bí ẹ ṣe ń súnmọ́ ire ayọ̀ ìyàwó yín tó wà nílé ó ń fa eré ayọ̀ sẹ́yìn ah olúwa mo mọ̀ mo mọ̀ ah, mo mọ̀ bẹ́ẹ̀ náà. olúwa mi sọ fún mi wípé ẹ ò gbọ́dọ̀ lé ọmọbìnrin náà lọ ẹ ò gbọ́dọ̀ bá a jà nítorí pé gbogbo ohun tí ẹ máa máa fi jà gbogbo ohun tí ẹ máa fi lé e kúrò nílé òun ló máa máa ṣe fún yín olúwa sọ fún mi wípé ẹ má bá a jà o nítorí pé tí ẹ ò bá bá a jà ìgbà náà ni ire náà máa tó dé ṣùgbọ́n bó ṣe wà báyìí ó ti ń fa ire náà sẹ́yìn ó ń fa ire náà sẹ́yìn báyìí ẹ ò gbọ́dọ̀ kọ̀ ọ́ sílẹ̀ ṣùgbọ́n ẹ sì gbọ́dọ̀ ní ire ayọ̀ yìí ọ̀nà àbáyọ tí ẹ lè fi fa ire ayọ̀ padà láì kọ̀ ìyàwó yín sílẹ̀ òun ni olúwa ní kí a fi yé eyín lénìí ẹ jọ̀ọ́ ẹ má bínú sá kí ni mo lè ṣe gangan at this present moment tí màá fi become one of the highly rated artists in the whole of this world. olúwa jésù kristi olúwa àwọn ọmọ ogun ọ̀run ní orúkọ jésù ní orúkọ kẹjọ. olúwa sọ fún mi wípé kí ọmọ èèyàn kí ọwọ́ bọ́ àpò ẹ̀ gbogbo ohun tó bá wà níbẹ̀ kó kó o jáde eléyìí ni ìtànná eléyìí ni ìmọ́lẹ̀ eléyìí ni ìfinimọ̀nà tí ọmọ ènìyàn á fi dé ibi tí irí ẹ wà tí ọwọ́ ọmọ ènìyàn á fi kan irí ẹ má kà ẹ gbọ́dọ̀ ká olúwa àwọn ọmọ ogun ọ̀run ni a fẹ́ kó o fún bí a ṣe ń kó o fún ọmọ ogun ọ̀run olúwa àwọn ọmọ ogun ọ̀run ó sì máa gba owó náà a sì máa fi ọ̀nà hàn ọmọ ọmọ ènìyàn jésù olúwa wá jésù olúwa wá ire ayọ̀ yín ti dé ẹ ò gbọ́dọ̀ ná ìyàwó yín tó wà nílé ẹ̀yin ẹ sáà fi sílẹ̀ ẹ má ṣe bínú sí ìyàwó yín ṣùgbọ́n pẹ̀lú eléyìí ìrì ayọ̀ yín ti dé ìrì ayọ̀. alàgbà alàgbà alàgbà alàgbà alàgbà alàgbà ẹ má bínú sáà mo wo pé bóyá tí mo bá tẹ̀fẹ́ gẹ̀ẹ́tì yín lọ́jọ́ mi báwo ni mo ṣe lè kọ́ńtàtì nọ́mbà yín. ẹ bá mi kọ sílẹ̀. mo ń kọ sà. òdo ẹgbẹ́ òdo. mo ń kọ. òókan mẹ́rin. ok. èéjì mẹ́ta. ok. èéjì méjì ìrìn ayọ̀ ìrìn ayọ̀ orí ṣe é pani ẹ ní sùúrù ẹ sùúrù ah, ah, àní ẹ sùúrù kí ah, ṣe é pani ṣe é pani ẹ ní sùúrù ọmọ mi ni. ẹ̀yin lẹbi ilé ilé àbí. Eh. Eh, kí ló ṣẹlẹ̀. ọmọ yìí ti jẹ gbèsè ọmọ yìí fọ́ ní gíláàsì. gíláàsì eh. gíláàsì lọmọ wọlé ẹ pa mò ń bọ̀. ẹ̀wọ̀ ó dáa pé wèrè wà lórí yín àbí. ẹ ẹ ẹ tí mo bó ṣe ń lọ. ẹ ní sùúrù èwo lẹ fẹ́ nu méjèèjì ó yẹ ẹ̀mú ẹ̀mú ìjẹba fẹ́ nu méjèèjì. ọmọ yín fọ́ one glass mọ́tò a lè máa gbọ́ wa ká tó kú omi bá ten thousand naira. aṣọ òwú laṣọ jọ alọ́mọ fọ́ windscreen mọ́tò ẹ lọ́ ń kó mìíràn jáde kí láyé fi ṣe gíláàsì ọkọ̀ ni. ẹbí mọ ni wọn kẹlẹ mójútó ọ. tuntun bá ń tó tó bá nù. ń gbọ́ bọ́ọ̀ ló ṣe jẹ́. ọmọ tá ò kọ́ ọtí síta. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ní mo lẹ̀ ń lọ ẹ sì díwá bíi mẹ́ta bíi mẹ́rin tá a dúró hàn yín ẹ wá kọjá láàrin wa ẹ wá ń lọ ah, ah. ọmọ yín lọ dáràn o. àgbà o kí ló ṣe o jàre. ọmọ yín ti dáràn ó fọ́ wíṣkìrì mọ́tò wa a dẹ̀ fẹ́ gbọ́ wa báyìí ó fọ yín ni Jésù Kristi olúwa wa olúwa ó mà kú iṣẹ́ o ẹ jọ ta ló ní fóònù lọ́wọ́ níbẹ̀ yẹn. kí lè wẹ́ẹ̀bì ṣe. ẹ tẹ́yìn ní fóònù àbẹ́ ẹ̀ ní fóònù. mo ní. mo fò ní orúkọ Jésù ẹ mú ní. a ah, ẹ ní fóònù lọ́wọ́. olúwa elédùnmarè káábíyèsí ọba mímọ́ bí o ṣe dá àwọn tó lọ́pọlọ ló sì tún dá àwọn tí ò lọ́pọlọ Jésù olúwa wa ẹ̀yin ní fóònù lọ́wọ́ ọmọ fi òkò fọ́ gíláàsì mọ́tò yín àbí àwọn ọlọ́pàá wà ní ibi tí wọ́n dúró sí tí wọ́n ń wúre tí àwọn ọ̀daràn ẹ̀yin ò lè fi fóònù kẹ́ ẹ fi pe àwọn ọlọ́pàá ó dàbí ká ní ẹ̀mí mímọ́ ò fún yín ní àǹfààní ọpọlọ pípé wípé bí èèyàn bá ti rí ọ̀daràn èèyàn á pe ọlọ́pàá ni àbí òye yín ok ọ̀dà adúpẹ́ lọ́wọ́ olúwa ẹ̀mí mímọ́ ò tí ì sọ fún yín wípé ojúṣàjú ò sí ní ìjọba olódùmarè yìí pé kálukú ló máa ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá di ọjọ́ àjíǹde ẹ̀ṣẹ̀ bàbá kò kan ọmọ ẹ̀ṣẹ̀ ọmọ kò kan bàbá ẹ̀mí mímọ́ ò tí ì fún yín ní àǹfààní láti rí yẹn àbí. ẹ dákun ẹ jẹ́ gbogbo ẹnu yín sọ̀ ẹgbẹ́ ẹnu yín sọ̀ ṣẹ́yẹ́lẹ̀ ń dáhùn ẹ wo ẹ̀yin máa bọ ọkọ mi méjèèjì ṣé ti rí gbogbo ẹ ẹ sátìrẹ mi ẹ sì rí bàbá rẹ ṣó ti yé yín àwọn wọn bíi àwọn lọkùnrin ẹ bọ́ bá sì ṣe dáadáa náà orúkọ tiwọn náà ní ọ̀gẹ̀ sọ̀rọ̀ mi yé yín báwọn bí wọ́n ṣe wà yìí àfin ni án bẹ́ẹ̀ bá gbé wọn lọ́dọ̀ lè lẹ́jà tí wọ́n bá yapa méjì ìtàn kan ten thousand ó pè sẹ́rọ̀ mọ́ mi ẹ má bínú ẹ bá bàbá yẹn. ẹwọ ẹwọ ẹwọ ẹwọ àwọn yóò ká gbọ̀wọ̀ káwá tó kú omi bàá máa gbọ́wọ́ wa àbá ti gbà ń gbà. wọ́n fún yín lọ́wọ́ ẹ wọ́n yanjú ẹ̀. a fẹ́ gbowó wa bàbá. ní ma kínyìn o oníṣàlàáfíà lẹ́wà. ẹ jọ̀ọ́ mo fẹ́ bi yín ní ìbéèrè kan irú ìrùngbọ̀n tí ẹ̀yin dá sí yìí ẹranko wo ló máa ń ṣe ìrùngbọ̀n báyìí tí ẹ ò bá mọ̀ òbúkọ ni ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí àwa sọ wípé nítorí pé ẹ ti ṣe irùngbọ̀n bí òbú kan kí a sọ wípé òbú kan niyín ẹ kàn jọ òbú kan lásán ni ẹ kì í ṣe òbú kan àwa tí ẹ ń wò yìí ǹjẹ́ ó yẹ ká sọ wípé torí pé a ti fi àwọ̀ jọ àfín kí a máa pè wá láfín kò rí bẹ́ẹ̀ ẹni yòówù tó bá sọ bẹ́ẹ̀ a pé ẹ̀mí mímọ́ ò sí lára ẹ̀ nìyẹn àbí òye yín ní orúkọ jésù kristi olúwa wa owó yín olúwa jẹ́ kẹ́ẹ̀rí jẹ́ nípa ìfẹ́ olùgbàlà ẹ̀yin ẹ máa lọ sílé olúwa ó sì wà pẹ̀lú yín jésù olúwa wa àmín. ìtumọ̀ ẹ ẹ fún wa lọ́wọ́ wa sẹ́ẹ̀ sẹ́ẹ̀ rúpa wa ṣeré ni ten thousand naira gbọ́dọ̀ gbà. ẹ sì fẹ́ gba owó náà ní orúkọ jésù olúwa fún yín lówó náà níbo ni ilé tí yín jàre orílẹ̀ làwa ti wà. ó nípa ìfẹ́ olùgbàlà orí amúyín délé tí ó bá jẹ́ pé ẹ fẹ́ gba owó ni èmi máa fún yín Jésù á fún mi ẹ̀yin ẹ ṣáà máa lọ sílé èmi àwa bá yín lọ́la láti wá san owó náà ṣùgbọ́n tí ẹ ò bá rí mi lọ́la ẹ máa rí mi ní ọ̀túnla tí ẹ bá rí mi lọ́túnla ẹ máa rí mi lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n tí ẹ ò bá rí mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ títí ọdún tó ń bọ̀ ẹ ó rí mi àbí kò yé olúwa pèsè owó náà ẹ kúnlẹ̀ ẹ kí a gbàdúrà. ní orúkọ jésù ní orúkọ ẹ̀jẹ̀ ti jésù. wọ́n ṣépè fún bàbá rẹ̀ mọ̀ bá ọ sọ̀rọ̀ kan lásán yìí wọ́n wọ́ ọ̀wá wọ́n fà ọ lọ́fà ọ̀fà ọwọ́ so fún sunmú wálé wọn bá ọ sọ̀rọ̀ kádà fáwọn àlebà bẹ́ẹ̀ láyé ó múra sùkúù ní bí gbàgbọ́ lọ sùkúù ọ̀dàrin ọ̀dàrin ọ̀nà ọ̀yàn sọ̀dànù a sì ní òrè kọ́sẹ́ onílà ọlọ́ọ̀kọ́ ńgbà tí gbàtà sì rí rèé tù àṣẹdánfọ́lọ̀ ń bá káàkiri ọ̀ǹtẹ̀lọ́gbọ̀ onímọ́tò kiri àbí. ẹ mọ́mí iṣẹ́ bíi èmi náà ni nígbà tán ní kí n lọ ra school ní fọ̀n wá ní school tẹ́ ẹ̀ ra fún mi ni mo ṣe lọ bá bọ̀dá kòkòrò tán fi ń gbé mi ṣe kọ̀ǹdọ́tọ̀ dádì tún wá sá jáde láàárọ̀ yìí wọn àfowó oúnjẹ sílẹ̀. ó dẹ̀ ní kí n lọ fòkò pẹ́yẹ ká bí méjì kí n ta fáwọn lẹ́kùn lẹ́ja dẹ̀ ló kó lọ bá gíláàsì kí wàá ni mo fẹ́ ṣe. láì sọ sọ pé ó yẹ kí n pa ìwọ ọmọ yìí ni ọmọ jákujàku ọbẹ̀ yẹn sì sọ̀kò káàkiri káàkiri kí n pa ọ́ dànù kó kú kámọ́ kámọ́ yìí pé àbímọ mọ jákujàku. ẹ̀yin gangan ló yẹ kí n pa tó ti yẹ kẹ́ kú gan kèsè ní kèsànà sọ̀rọ̀ mi ò yé yín ṣé bàbá gidi lẹ́yìn ni ẹ dá lóhùn ṣé bá àwọn bàbá dáadáa bá ń náwó sẹ́yìn náà náwó kó bàbá gidi yẹ́yìn èyí ṣe bàbá tó dáa tó bá yẹ pé ajé bàbá gidi tẹ́ ẹ tó àwọn ọmọ yìí ṣé wọ́n lọ rí mọ́ fòkò fọ́yàn lórí káàkiri ẹ dá lóhùn kẹ ẹ fún àwọn ọmọ olówó oúnjẹ ẹ ní òsì ẹ fún olówó sùkúù ẹ ní òsì kí wọ́n ṣe wá ẹ ní òsì bó lọ́mọ òṣè ní àkúyà àti dẹ̀rẹ́ ti jẹ̀bi àti ti jẹ̀bi nígbà tẹ́ sọmọ ìdẹ́fìdì mo ti mọ̀ pé kọ́ńrọ́bọ̀n ni wọ́n padà yà àbẹ tí ń bá jó kọ tí ń bẹ́nu bíbélì ẹ mọ tó fojú gòlà láti rí ni àwa wí tán láàárọ̀ yìí torí kẹ́ ẹ má bàa mú oúnjẹ lẹ́nu ilé ẹ wá sá lọ àárín yín mọ́ bẹ́ẹ̀ sí bàbá dáadáa. ṣé oníwo mọ kọ kí n tó jáde láàárọ̀ yìí. ọ̀rẹ́ dàbí jésù nínú ìwà pẹ̀lẹ́. èmi ò ṣe rádaràda báyìí mo kọ orin pẹ̀lú ẹ̀mí mímọ́ ni àwọn ẹ̀mí ọ̀run ẹ̀mí mímọ́ òun ló kó sí mi lára tí mo fi kọ nìyẹn èmi náà fẹ́ ọmọlúàbí jésù ni torí olúwa wa olùgbàlà ó sọ wípé nígbà kan àyín yóò rí mi nígbà kan àyín kì yóò rí mi mọ́ ẹ̀mí mímọ́ ló kó sí mi lára tí ó mú mi jáde torí pé ó fẹ́ kí n dàbí jésù olúwa wa àwa wí o pé ẹbí mi ni mímí david káyé bímọ láṣọ ní david ni ṣé david inú bíbélì ṣé ọmọ ìjẹ̀ka ló ń ṣe káàkiri David tọ́já wípé òun ló gba gbogbo gbogbo ìrandíran rẹ̀ là tí ń gbà Gòláyátì bẹ̀rẹ̀ sí í ṣe rádaràda tó mú rọ́bà tó ta òkò sí i nímú tí ìsìnrún gbé Gòláyátì tó fò sánlẹ̀ tó kú àwa ń sọ fẹ́mi wípé ìwọ wá ń tiẹ̀. wọ́n ní o tún sọ òkò mọ́ mọ́tò ẹ nígbà tẹ sá jáde láwùjọ. yàrá ìgbà fúlàní ní ìlú òjòwé ẹnu ráyè pa yàrá ìgbà fúlàní ìkọlẹ̀ jọ́nù. bọ́dà mú ọ lọ mú ọ lọ. ẹ wo dókítà ni mo fẹ́ rí. dókítà ló fẹ́ rí ẹ lọ wá ń lọ gàgàgàgà ṣé wọ́n sọ fún ọ pé èmi tí mo wà ń bì lọ́ọ̀yà mò ń ṣe ni. ẹ̀gbọ́n tí mò ń sọ aláwọn gẹ́gẹ́ ni mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ayé mi fún àwọn ni mo fẹ́ rí Ah, ah, kí ni ìṣe ọtí ọ̀sẹ̀ nìkan rí ẹ sì máa parọ́ ẹ máa fọnú fọnfọnfọnfọn tábà ń bá yín sọ̀rọ̀ gbogbo ojú ẹ̀ náà ló funfun yẹnyẹnyẹnyẹn bí yẹnyẹn yìí ah, kí ló ṣe ọ o ti lóyún àbí. Hmm, ẹ wọ ẹ dákun nǹkan tẹ́ ẹ ro gangan ní í ṣe mí. ẹ má eh? bínú. ọwọ́ a fẹ́ gbé yọ. mo fẹ́ yọ dànù. kí wàá ní í ṣe ọ ọ parí obìnrin kan lójú ọ̀nà ní ìsìn lọ oṣù mẹ́fà lọ́wọ́ àyànjú ni oṣù mẹ́fà. oṣù mẹ́fà ẹni tó dúró wájú rẹ̀ mọ̀ ń olóṣù mẹ́jọ àbọ̀ àwa wí tán òun gòkè lọ òkè nìkan ni olóòtú lè ìṣòro ayé ẹni sọ wa mọ́ lọ. bí èlò. ẹ bí two thousand five náà ni. o ń bẹ ó wà lọ́wọ́ mi. ẹ ọba ti two five kò sí wàhálà mọ́. kí n kó wá báyìí. Ah, sáré kó wá. ẹ̀wà ayé atọ́nijẹ́ tí ń tanra ẹ̀ ẹ̀wà ayé atọ́nijẹ́ tí ń tanra ẹ̀ dókítà o kíkà o dókítà tó mọmọ lẹ́kùn láyé ṣebí bálọ̀bálọ̀ àbọ̀ ń gbọ́ o ṣebí bálọ̀bálọ̀ àbọ̀ ń gbọ́ o ẹ̀wà ayé atọ́nijẹ́ tí ń tanra ẹ̀ ẹwà ayé àtọ́nijẹ́ tí ń tanra ẹ̀ dó dókítà o ó lu mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn mẹ́ta lálẹ́ nígbà tí ọba dédé wò yí ọ̀tún la gbọ́dọ̀ báyìí lágbọ̀. Ah. mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn mẹ́ta lálẹ́ hmm, hmm. ẹ dákun ṣé ọ́ọ̀tì ni wọ́n yìí lò ní àbí omi. Hmm, ìtọ̀ ni ó fi lò omi lóye lọ́wọ́ jáde ọbẹ̀ kí nínú wọn bọ́ ti lu àwọn oògùn náà dandan lóye ògùn mo fún ọ ni oògùn gidi lélẹ́yìí. Ah. àti pé èmi rò pé díàǹsì lẹ́mọ̀ ṣe fún mi mọ́ ni. kí ni jẹ́ díàǹsì. pátì ọ̀sẹ̀ bẹ́ẹ̀ mọ́ díàǹsì nǹkan wọ́n ti sí ti sì ni ilé ìdí ọlọrin ìlú ayé ò sí mọ́ ah, ọlọ́run jẹ́ orógun yín tètè máa lọ tètè máa lọ. sẹwárì tẹ ẹ ṣe fún mi mm. ayé yín ò ní bàjẹ́ nǹkan tá èrò burúkú kò ní bá nǹkan tá èrò rere jẹ́ o ah, ẹ ní rọ́ngbé sọnù ẹ ṣeun. àwọn ọ̀rẹ́ rẹ bá tún kú bọ́ máa ń kú èyí fún ọ mo ní gòkè lọ́ba ẹ òṣì bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ o ọmọ bẹ̀rẹ̀ ẹ. sísà eh, madam ṣe rí gbogbo nǹkan tí mò ń wò yìí wrong allegation ló jẹ́ fún hospital wa yìí irú eléyìí ò ṣẹlẹ̀ lájọ àti dé àdúgbò yìí owó oògùn tẹ̀wọ̀n lọ́ọ́ mi yìí kì í ṣoògùn tí ọ̀gbọ́n lè lò anyhow number one not expire secondly tí wọ́n fẹ́ lò dose kan lásán ni wọ́n máa lò ó lè wà fún surgery ni bí wọ́n fẹ́ ṣe operation but funny enough ń sìn ẹni wọ́n ní kó lo méjì láàárọ̀ méjì lọ́sàn-án méjì lálẹ́ can you imagine dúró lọ sukuri. sá. ṣé ìyẹn ní káàdì yìí wà ṣá. rárá sá ojú tí mò ń wò yẹn mi ò rí rí àti pé orúkọ yẹn tí wọ́n dá yẹn kò sí nínú fáìlì wa bíbá sá. ṣe é gbọ́n sìn kìnnì. báwo la fẹ́ fún ẹni dúró láìní káàdì kò possible náà. ẹ fọ́ ní bíbá ìgànṣá ẹ ṣe rò pé bí ọmọ wá ibẹ̀ mo wá ṣeré ni àbí kí ni gbogbo rubbish tẹ́ ẹ̀ bá mi sọ tẹ́ ẹ̀ ń gbà ẹsẹ̀ sọ dialogue láàrin doctor àti nurse kí ló pè mí pẹ̀lú gbogbo rubbish tẹ́ ẹ̀ sọ. ṣé Fúnkẹ́ for God's sake tí kò fi ní dá hospital tí wọ́n ti kó oògùn fún mọ̀ Fúnkẹ́ òkèrè ṣáà mi ìdẹ̀rù igi hospital àti yín nìkan ló wà ní àdúgbò yìí tó fi máa jẹ́ hospital àti yín yẹn nìkan ló máa ṣe wọ́n ẹ má jẹ ẹ ẹ ẹ ń tọ́ ìjà mi níbí báyìí o. ẹ kọ́ sùúrù ṣèrí tí èèyàn bá ṣe àárẹ̀ ó máa ń ṣarán kẹ́kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣèrí nǹkan tó máa ṣe ẹni wọ́n kí ló wà náà. wọ́n ti sí lówó sà. wọ́n ti sí ó jẹ́ ká lọ. ibi tí bàbá yín fà wọ́n aṣojú mi bí hospital ìwọ ni ẹ má gbàgbé bẹ́ẹ̀ kọ́ spíkà mo rò pé ń ṣí eré. ọmọ bẹ̀rẹ̀ eh, ìyá bẹ̀rẹ̀ o ẹbí mọ́ ni wọ́n kẹ́lẹ́ mójútó ọ. ẹ lọ sọ ẹ. ẹ ẹyọ kan twenty naira àwọn mẹ́ta gba fifty naira. Ah, ah, èmi ò ra mẹ́ta o méjì mo fẹ́ rà. méjì. ó ti máa sọ wàsíwàsí fún ẹyọ kọ̀ọ̀kan. fifty naira ẹyọ kan. Ah. ó dẹ̀ máa dùn èyí kọ́. mi ì fẹ́ yẹn. eléyìí kọ́. mi ò fẹ́ mi fẹ́. èwo lè wá fẹ́nu gbogbo ẹ̀ báyìí dìde okay. ìgbà ló dẹ̀ dùn. èyí tí mo fẹ́ ilé méjèèjì. ilé àtẹlé. Ah, ah. sórí eléyìí máa san hundred naira fún ẹyọkan. ẹ san hundred naira fún ẹyọkan. méjèèjì wá jẹ́ two hundred naira. ó jẹ́ two hundred yà. ṣe lẹ́kọ̀ọ́ máa tẹ̀ báyìí náà ni. màá kàn tẹ̀ báyìí. ó yá ó yá two hundred lẹ pé o. má wọrí ó kéré àǹfààní àdúgbò ń bẹ nínú ọmọ bẹ̀rẹ̀ nínú ọmọ bẹ̀rẹ̀ àdínnílówó ń bẹ nínú ọmọ bẹ̀rẹ̀ ń bẹ nínú ọmọ bẹ̀rẹ̀ o ẹ bímọ níwọ̀n kẹlẹ mójútó ọmọ. eré yìí náà mo gbọ́ tí mo fi ń sáré bọ̀. Kasali the doctor. Ah, kí ni a tún fún mi? Ah, ìwé mélòó máa kà tí ń rí ìwà gba oyè dókítọ̀ nígbà. <laughs> Ah, ìgbà mélòó ọmọ pé tí ọba ti ń bá dókítọ̀ rìn tó bá dókítọ̀ ṣiṣẹ́ òun náà ti di dókítọ̀ náà nìyẹn wọ́n ní bí e bá pẹ́ lára ọṣẹ ó máa ń di ọṣẹ ó ti di dókítọ̀. bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ àjẹpẹ̀mí náà fara mọ́ ọlọ́run wà jẹ́ wíwí ọmọ lórí <laughs> ẹ wá bá ń gé kù ẹ mọ̀ pé mi ní dr cash. dr cash eh. that's good. <laughs> Yeah, sir. this is the man afẹ́rí yín lágọ̀wá. Hmm? àgọ́ yíbo ọ̀gá kí ọlọ́pàá ní ẹni yìí ti jẹ́. you are under arrest. Ah, ah. arrest bo kí ló dé láti bo. èmi ló ń bi. Ah, ọ̀gá kí mo ṣe ẹ bá ń bí wọ́n èyí ti jẹ́. ilé ẹ Mr. Ogongo ọbẹ̀ ẹ̀yẹ ṣé kò sí olórí burúkú gidi nìyí ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe abiyamọ gidi ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní ẹ̀dá yìí tètè cash àbí kí ló pé rẹ ẹ̀mí ṣoríire ẹ kó oògùn fún ọmọ láì mọṣẹ́ láì mọ nǹkan kan ẹ lè fẹ́ bá ṣẹ́ oyún ẹ fẹ́ bá yọ ọmọ lọ́wọ́ jẹ́ ẹ fẹ́ pàdánù àbí. ẹ wo ìsídà kí wọ́n bẹ́ orí yín sí ògùn lójú mi méjèèjì tàbí kí n sì yín dé bèbè ẹ̀wọ̀n báyìí mi ìdẹ̀ ní darí gbàtẹ́ bá dẹ́wọ̀n yẹn o màá dúró pẹ̀lú ojú méjèèjì báyìí ó dìgbà tó bá pa yín lójú mi kí n tó darí. ìwé ah, ah, ọ̀rọ̀ òkè ọ̀rọ̀ lẹ́sọ ọ̀gá ẹ̀ wá gbọ́n tí ń sọ ni àbúrò ti yín ni. ọmọ bàbá ti yín ni. ẹ wá ẹ wá ẹ wá ọ̀gá ẹ má dáhùn o ọmọ òun sáré délé gẹlẹ́jẹ́ nítorí ni o lónìí ẹyin òun fẹ́ lóyún pẹ́pẹ́ fúrú òmùnà ó lè kú kí ni sí ọ oògùn rèé àwọn oògùn tẹ́ ẹ mọ̀ pé kádànù tiẹ̀ ti expire ni mo fún mo ní ọmọ lọ mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn-án kò lè kú o chọ́ọ̀kì lásán ẹ wo ẹ fọkàn kò lè kú àbí please take him away. ẹ kasari tẹ ẹ bá dọ̀hún ẹ máa ṣàlàyé. ẹ wá lọ jà lọ ya move. move. kíkà tó ń bọ̀ lẹ́kùn dáyé ṣebí bálọ̀ àbọ̀ ń bọ̀ o. mo dábẹ́rẹ́ yín bẹ́ẹ̀ máa ẹ̀mí ọ̀rẹ́ mi yọ nínú rẹ̀ mọ̀jẹ̀sí ni mí mo sì tún bẹ̀rù àgbà túmọ̀ ní láàbẹ̀rẹ̀ onílẹ́rú ẹnìmọ̀wé lọ́làgbà ọmọọmọ àdúrọ́ta oníṣòwò lọ́yàn láyé ẹnìmọ̀wé lọ́lọ́gbà wọn ẹnìmọ̀wé lọ́lọ́gbà ìṣòwò lọ́yàn wọn lálé oníṣòwò lọ́yàn wọn lálé ẹnìmọ̀wé lọ́lọ́gbà ọmọ fún. ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. ìsírí mi mo sì ń bẹ̀rù apá súnmọ́ nínú àmọ́ kẹ̀kẹ́ oyúnkóyún ẹni mọ̀wé lọ́lọ́gbọ́ máa fún àtúrọ́ta oníṣòwò ló wọn lálẹ́ ẹni mọ̀wé lọ́lọ́gbọ́ ẹni mọ̀wé lọ́lọ́gbọ́ ṣòwò ló wọn lálẹ́ oníṣòwò láyé wọn lálẹ́ ẹni mọ̀wé lọ́lọ́gbà ọmọ fún. mo tún dá ẹ dúró ná gbogbo eléré láyé ẹni mọ̀wé lọ́lọ́gbà ọmọ fún àtúrọ́ta o oníṣòwò láyé wọn lálẹ́ ẹni mọ̀wé lọ́lọ́gbà ọmọ ẹni mọ̀wé lọ́lọ́gbà ìṣòwò láyé wọn lálẹ́ oníṣòwò láyé wọn lálẹ́ ẹni mọ̀wé lọ́lọ́gbọ̀n. mímọ́ olódùmarè ọba mímọ́ mímọ́ jésù olúwa wa ìyẹn orin ayé nìyẹn kí olúwa kó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ẹ sọ mo dẹ̀ fẹ́ ká fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ náà dáadáa nítorí pé ọmọ wa lára ẹ̀mí mímọ́ ń bá mi sọ̀rọ̀ lórí ọmọ náà. ẹ ì dánu dúró ẹ ì dánu dúró nítorí ọlọ́run. èmi lẹ́mọ̀ ń bá sọ̀rọ̀ kọ̀mọ̀ sí èèyàn kankan ní àyà àmọ́jú méjì báyìí lọ. kọ̀mọ̀ sáwọn tẹ́ ẹ̀ mọ́ fi jésù tẹ́ ẹ̀ mọ́ fi jésù halẹ̀ mọ́ wọn ò mọ̀ sí àyìn pẹ̀lú ẹ̀mí mọ́ èmi èmi mọ̀ làwọn àárín àbẹ́ mọ̀kẹ́mi lẹ́ bá sọ̀rọ̀. wò ó farabalẹ̀ má máa sọ bó ṣe ń sọ yìí mọ́ kì í ṣe pé kò sí ẹ̀mí ọlọ́run lára mi ẹ̀mí irọ́ ló kọ́ pọ̀ ń bẹ̀ ni ìwọ náà sì mọ̀ wípé ọ̀nà àtijẹ àtimu náà ni kí olúwa kó fi kó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá kó fi ẹ̀ṣẹ̀ wa kó fi ṣe ìgbàgbé àbí òye Jésù olúwa wa ohun tí ẹ̀mí mímọ́ ń sọ fún mi nípa mọ̀lára ni pé ọmọ náà olókìkí èèyàn ni o ọmọ ológo ni ọmọ tó máa kó oríire bá wa nínú ìdílé yìí ni ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run wa ń sọ pé lára fúnra ara rẹ̀ náà oníṣẹ́ tí ó ṣe. ẹ̀ṣẹ́ wo ni àwa sí. ẹ̀mí mímọ́ ń sọ fún mi wípé ọmọlára ní láti ní ààwẹ̀ mẹ́ta pẹ̀lú àdúrà fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ kẹta yìí ó wá ní láti ní ìmọ́lẹ̀ méje èmi àwa mú lọ sí ilẹ̀ ìmọ́lẹ̀ láti lọ gba àdúrà àti láti ṣe àwọn nǹkan tó tún kù fún ọmọlára ìgbàgbọ́ mi ni wípé bí ó ṣe ṣe ṣe dáadáa nígbésí ayé fún wa àti fún ọmọlára olúwa ti fi àṣẹ sí jésù olúwa wa. tó ẹ lè sọ ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí lẹ̀ ká ní ọ̀sọ̀rọ̀ ńbẹ àmọ́ tó bá fi mú jésù tó fi lò yín ajá pé kò sí ní tí jésù ò lè lò gbà náà o ilẹ̀ parọ́ àmọ́dé ètò sọ lórí gbogbo ẹ̀ ọ̀rọ̀ tí ẹ̀ lọ́kànrọ̀ èmi náà ti ní n ó pè yín tí n sọ fún yín sóye yín èmi fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìtajà padà torí ètò ṣe pé bàbá hundred naira táànà fifty naira táàmù dúró dè yín o wọn ò fẹ́ ru ayé bẹ́ẹ̀ mọ́ ńgbà ọlọ́run sì ti ṣe é ọmọ tá a torí ẹ̀ sọ pé àtajà mọ́ ó ti dàgbà ní ìsìn ọwọ́ tiẹ̀ náà sì ti tẹ́tí èmi fẹ́ gbégbá àkà mi padà kí n mọ̀ tajà mi o. kò sí ohun tó ṣòro ṣe lọ́dọ̀ bàbá kò sí ohun tó ṣòro ṣe lọ́dọ̀ rẹ bàbá tàwa ò ní ṣòro ṣe. owó tí mo ń dá bá ní kẹ́ wàá mú wá nísìn tọ́ra wítàn ẹ̀kọ́ rẹ tí ẹ tẹ́ torí bọ́lẹ̀. gbogbo nǹkan lọ́wọ́ olúwa ló wà ẹ̀mí mímí ń sọ fún mi pé bí a ṣe rò ó yẹn bẹ́ẹ̀ ló máa rí ǹdẹ́ ah. mi máa lọ fún yín nù jẹ́ mi máa lọ fún yín nù ọ̀rẹ́ àgbàgbọ́ tó bá ti dalẹ̀ tẹ́ ẹ bá ti fẹ́ sùn tẹ́ ẹ rán ọ̀ràn dúbẹ̀ tí mo ràn ẹ̀mí mọ̀ lẹ́ẹ̀lọ́lẹ̀ lẹ́ẹ̀lọ́lẹ̀ báyìí kẹ́mi mọ́ mọ́ báyìí tá à ń sọ náà ni wípé. àtowó bẹ̀rẹ̀ ọjà àtowó parí ọjà gbogbo ẹ̀ lọ́lúwa ó ṣe. ó dáa ti gbọ́. jẹ́ kí a gba àdúrà. ní orúkọ báyìí kọ́ ni ọmọ rí lọ báyìí kọ́ ni ọmọ rí lọ gbogbo ìṣòro tí a kò dá mi mọ́ àti ìṣòro tí a kò bí mọ́ mi báyìí kọ́ báyìí kọ́ ni ọmọ rí lọ báyìí kọ́ ni ọmọ rí lọ báyìí kọ́ ni ọmọ rí lọ gbogbo ìṣòro tí a dá mi dá. Da báyìí kọ́ ni ọmọ rí lọ etí hmm. ẹ ti dá báyìí ó ti dá. Kàsálí ó ti dá báwọn kò ṣe ní mọ̀dà báwọn nígbà tó jẹ́ pé ibi iṣẹ́ tó ti rí tọ́rọ́kọ́bọ̀ mo wálé mo jọ dúró mbẹ́ o tún lè ṣàṣemọ́ sí i ó ti wá dáa èmi ò sọ pé ọ̀dà ẹrù tèmi lèmi ti gbé lẹ̀ mo ti ń lọ n ó sì lọ ni èyí tí mo forí ti ì tó n ò lè jìyà kú. Hmm. èmi mọ̀ mo mọ̀ tẹ́lẹ̀ pé ó dùn àdé lórúkọ tí wọ́n ń pe ẹ̀yin obìn bọ́ bá bàjẹ́ abo mo mọ̀ kọ́ lọ náà ni nígbà tí ń dùn ọ̀pọ̀ lọ o ṣé ọ múra ṣé múra fẹ́ yíwọ́ tán ọlọ́run lọ jẹ́ ìsọ kẹ́ni kan fún ọ. èso mú wálé ni dídá ló ti ń ọ̀dà. èmi lè mímọ̀ kọ́ dà bí mi sẹ́yìn. Ah! kí n tó fi dá. ẹ ah, ò ṣe àìdáǹdúró kò lórí mi ó pé dídáǹdúró tí wọ́n dá mi dúró lọ́jọ́ kí gbogbo ọpọlọ mi sílẹ̀ tátẹ́gùn wa wọnú orí mi lálálálá mo mọ̀ pé ó ti yẹ wọ́n dáǹdúró tipẹ́ ẹ dúró iṣẹ́ wo ni wọ́n ń ṣe nínú ilé iṣẹ́ wa aláìsàn wo ni wọ́n ń tọ́jú tèmi kìnìún náà ò lè ṣe ah! èyí tí mo sì ṣe tó yíwọ́ ẹ̀ ọlọ́run kan nìyẹn ò yíwọ́ ni a máa yíwọ́ lọ́dọ̀ tí ọlọ́run àmọ́ bí n bá rẹ̀ ní gbé fún ẹ lẹ̀ bí wọn náà gan bá gbé tiẹ̀ lẹ̀ tí mò ń tu tí mò ń tè tí mò ń tu tí mò ń ràn ńgbà ń bá ẹ lọ́dún kan yẹn máa tu. ìfún tèmi kọ́ lè ṣe yun. a lọ àárín ilé lálọ́mọ kan nínú àwọn mọ̀mọ́ iyùn ló fi yẹ̀ wò torí mi ọ̀mọ̀gbà tó di dókítà tó ń tú fún tó ń rán fún tó ń yẹ gbogbo rẹ̀ wò báyìí àti pé gbogbo tó ṣe wá fẹ́ ló yá dá lẹ́nu ìsìn ó ṣe ẹ̀wá dé agbọ́ kí ilé ìbẹ̀rẹ̀ owó kọ́ lè ṣe ni. good orí ẹ̀ ṣe ń pè ní ọ̀rọ̀ lọ́ba mi sọ̀rọ̀ ìtọ́ sọ iná ìsìn náà ń pè ní bọ́ńpà tó bọ́ńpà bó ti ń tẹ̀lé yín àyẹ̀fẹ́ sórí ire ni jẹ́njí ó yí ọ. ṣé bí wọ́n máa gba owó ọ̀gẹ̀dẹ̀ kan tẹ́ ẹ̀ máa ń sá nínú ẹ̀ bí yín mo sì mọ̀ pé gẹ́gẹ́ táwọn ìwọ lọ́kàn ó ti bá wọ́n wa jẹ́ n fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ah, jẹ́ n fi bẹ̀rẹ̀ iṣẹ́ kí n ra wálé kóróbódó kan tí mò ń káwọn èèyàn sí. Ah, àwọn èèyàn gbádùn lẹ́yìn kọ̀sọ́ aláàfíà lẹ́yìn aláàfíà jìnnà ikú kan náà lùi ni tí n bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìṣòro ìpẹ́kù òní náà lùi mọ́ tí n bá gba owó lọ́wọ́ rẹ tí n bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tá a bá lálùyọ pọ́ máa lè ní mí. ẹ ó ṣe sùúrù tó bá jẹ́ torí pé o ti mọ̀ pé èmi ni owó ọ̀gẹ̀dẹ̀ tọdún yìí kan ènìyàn fi ń plan gbogbo ìmọ̀ràn tó dún eléyìí tó ń sọ ìmọ̀ràn àdùn yìí kó lè ṣe é ṣe o tó lọ́ọ́ fẹ́ fa ìsúlẹ̀ sẹ́nu o tó o bá gbowó mi tó o mú wá gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. ó ní mò ń fèsù lẹ́sẹ̀ ẹnì kó lòun ní ayé tàbá kò ní fèsù lẹ́sẹ̀ ẹnì kó lòun gbogbo ẹni tó dówó láyé pátápátá wọn fèsù lẹ́sẹ̀ ni kódà wọn fèsù láyà já fa èsù lẹ́sẹ̀ kó owó tiwa náà lè dé tó bá yẹ pé kí n fèsù lẹ́sẹ̀ lówó fi dé mo ṣetán gígé ní tíá ó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ yóò jọra wọn nísìnyí. tába ti wá ilé kókóró kan kó lójú bá yàtọ̀ àtọ́ àtàntọ́ lé wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ láti máa tọ́jú àwọn èèyàn àwọn èèyàn gbádùn fa àìsàn bẹ́lẹ̀ yìí já bẹ̀rẹ̀ ìṣẹ́jú bẹ̀rẹ̀ owó rẹ̀ pé ń sanwó ẹ̀ padà fún ọ. ọwọ́ ló ti mọ̀ sẹ́sí dókítà mọ́ mú ọjọ́ ti bá sì tọ́jú àwọn èèyàn ni. wàhálà ẹ pọ̀ ìwọ fìyún lẹ̀ fún mi ẹ̀yin òfin yín lẹ̀ fún mi owó ni ọba ń wá wá bí ọba bí ọba náà kan ọba dí ọ̀nà kan ò ní ńlá gbó ọba ń gbọ́ ọ̀nà ńlá gbèrègèdè ọ̀nà là ojúmọ̀ òní ọ̀nà mọ̀ sí ọ̀nà là o. ọkọ mi bá di dọ̀kí alábẹ́rẹ́. alàgbà ẹ wo ẹ ṣe gan ni ọlọ́run máa sọ agbára di ọ̀tun. àmín. ṣé mo gbé bẹ́jẹ̀ sọ ọ̀rọ̀ ìyàwó mi fún mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ gan ni mo ṣe bá nígbà tí màá fi délé ṣé mo pé gbogbo wa tó ń wù pátápátá bẹ́ẹ̀ ni pé kí n lupa kí n bá yẹ̀jẹ̀ káwọn ìjọba wa gbé mi kán lè sọ mí dẹ́lẹ́wọ̀n bẹ́ẹ̀ ni àwọn wà tó ń wù. ẹ̀yin ò mọ̀ wípé olófòfo ni ẹ̀mí mímọ́ gbogbo ohun tí àwọn èèyàn ò rí òun ni ẹ̀mí mímọ́ máa ń rí ló máa ń fi ń sọ fún àwọn tó ní ẹ̀mí mímọ́ kán lè bá a sọ fún àwọn tí ò ní ẹ̀mí mímọ́ ọmọbìnrin tí ẹ̀ ń sọ yẹn à bí ó tilẹ̀ wù kí wàhálà ẹ̀ pọ̀ tó ẹ gbọ́dọ̀ lè e jáde o. ọ̀nà àbáyọ kan tí mo tiẹ̀ tún wá rí ní ìsìn ni pé níwájú yín báyìí a fi hàn mí ọmọbìnrin kan níwájú yín tí ó jókòó síwájú yín tó jẹ́ pé tó bá ti ìgbà díẹ̀ á tún wá wọlé yín á wá jókòó síbẹ̀ gẹ́gẹ́ bí aya ìyẹn ni olúwa ẹlẹ́dàá fi hàn mí báyìí. ọmọ tí à ń wí yìí òun ló máa kó ayọ̀ ìdùnnú ìgbéga àti oríire wá sí ilé yín bó ṣe jókòó síwájú yìí tó bá ti kúrò ń bí inú ilé yín ló ń jókòó sí láyéláyé àti láyéláyé àmín jésù olúwa wa tí ẹ bá ti gbà á láyè wọnú ilé yín gbogbo ìgbéga àti ìdùnnú àti ayọ̀ àti ẹ̀mí gígùn àti àlàáfíà ara àti ìyọ́nú olódùmarè ó máa wá fi ilé yín ṣe ibùgbé ṣùgbọ́n ẹ̀mí mímọ́ sọ fún mi wípé ẹ ní láti ṣe àwọn iṣẹ́ kan iṣẹ́ náà sì ṣe pàtàkì torí pé tí ẹ bá ṣe àwọn iṣẹ́ náà òtún bá ń tẹ́ni gbogbo ohun tí à ń sọ̀rọ̀ ẹ̀. ṣùgbọ́n alàgbà ṣé mo pé wọ́n máa ń sọ wípé no man ever got lost on a straight road tó túmọ̀ sí wípé àwọn nǹkan wo ni mo lè ṣe àwọn nǹkan wo ni mi ò gbúdọ̀ ṣe àwọn nǹkan wo ló yẹ kí n máa ṣe tí àdúrà yẹn máa fi tètè gbà tí kò fi ní fa ìdíwọ́ àdúrà fún mi. iṣẹ́ náà ò fi bẹ́ẹ̀ pọ̀ náà rárá náà ohun tó kàn ṣẹlẹ̀ ni pé ẹ ní láti gba ààwẹ̀ twenty one ìyẹn ni pé ẹ máa ní ààwẹ̀ mọ́kànlélógún ẹyọ kan ó lé ní ogún bíríbírí kò sómi kò séso kò sóúnjẹ àti wípé ẹ ò gbọ́dọ̀ lọ síbì kankan torí tí a bá lọ pé ẹ lọ sórí òkè abẹ́rẹ́ ojú abẹ́rẹ́ pẹ̀ àbí ẹ gbọ́dọ̀ lọ síbì kan inú ilé yín gangan lẹ gbọ́dọ̀ dúró sí fún gbogbo ọjọ́ mọ́kànlélógún yẹn tí ẹ máa fi gba gbogbo àwẹ̀ náà tán ìyẹn ni pé tí ẹ bá ti jẹun lé ní báyìí tí ẹ sì bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn báyìí ẹ tún gbọ́dọ̀ fi nǹkan kan kan ẹnu mọ́ ó tún di twenty one days kẹ́ ẹ tó jẹun. jésù olúwa wa. ẹ alàgbà ó dàbí pé ẹ ti gbàgbé iṣẹ́ tí mò ń ṣe èmi náà pè ní crack aka american lollipop i'm into showbiz i'm an entertainer láàrin twenty one days yẹn mi ò ní ṣó rárá rárá màá ní ṣó ẹ̀ márùn-ún ó kéré jù nìyẹn o and tí mo bá wà lórí stage ṣé mo pé oríṣiríṣi àwọn ọmọ làwọn máa rí àwọn ọmọge ṣígẹ̀gẹ̀ ọmọge dàdúbúlẹ̀ ọmọ ṣídìí òkè ẹ ẹ máa ọmọ yẹn wọ́n dẹ̀ lè jẹ́ kí àwẹ̀ kó má ṣe gbà àti wípé tí mo bá ń perform lọ màá fẹ́ mú mi ó máa lera díẹ̀ ó máa nira díẹ̀ sà kí nìkan tẹ́ lè ṣe fún mi sà láti fi gbà mí sílẹ̀. arákùnrin tí ẹ bá ṣe àkíyèsí ẹ rí i wípé ara mi ò fi bẹ́ẹ̀ le dáadáa púpọ̀ ẹ rí i pé mò ń sùn mò ń dìde mò ń jókòó ẹ ohun tó ṣẹlẹ̀ ni pé mo ṣẹ̀ṣẹ̀ gba ààwẹ̀ kan tán ni ààwẹ̀ ọgbọ̀n àti méje ni mo ṣẹ̀ṣẹ̀ gbà tán báyìí kò tí ì tu ìṣẹ́jú mẹ́wàá lọ tí mo jẹun láti ọgbọ̀n ọjọ́ àti méje sóye yín òun lẹ dé yẹn ó eh, máa ó máa ó máa lè díẹ̀. ẹ̀yin ni ká ẹ gba àwẹ̀ yẹn. Eh, alàgbà tí bá gbọ́ yín yé dáadáa ṣé ẹ mọ̀ wípé eh, inú dídùn ló máa ń mú orí wú tèmi bá wò wípé kémi kúkú máa san owó àwẹ̀ yẹn ńkọ́ kí n fún yín ní any amount tẹ́ bá fẹ́ and aside from that máa ra gbogbo profession wá sílé mi báyìí anything tẹ́ bá fẹ́ máa provide ẹ̀ àyàwó yín àwọn ọmọ yín tó jẹ́ pé tó jẹ́ pé anything tí ẹ bá ti fẹ́ báyìí kò ní jẹ́ kí ara máa ní wọ́n kò dẹ̀ ní ní ẹ̀yìn náà lára fún ara yín ṣé ẹ understand nǹkan tí mò ń try láti sọ. jẹ́ ká bí ẹ̀mí mímọ́ wò yẹ olúwa wa. ẹ̀mí mímọ́ jésù olúwa wa arákùnrin yìí ẹ kú oríire. ẹ̀mí mímọ́ sọ wípé a lè bá a yín ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ láti san owó torí wípé twenty one days ni ẹ gbọ́dọ̀ san twenty one thousand naira ìyẹn ni wípé ẹgbẹ̀rún lọ́nà mọ́kànlélógún bí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ olúwa pèsè. ṣé ẹ̀mí mímọ́ sọ wípé mo lè san díẹ̀díẹ̀. abẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni fún àpẹẹrẹ bí ó bá jẹ́ pé five thousand ìyẹn ni ẹgbẹ̀rún márùn-ún lẹ ní lọ́wọ́ báyìí tí ẹ bá ti fi ẹgbẹ̀rún márùn-ún sílẹ̀ àwa máa gbààwẹ̀ èkéní èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún tó bá ti di ọjọ́ kẹfà tí ẹ wàá fi owó yòókù sílẹ̀ a pé àwa ò ní gbààwẹ̀ lọ́jọ́ kẹfà nìyẹn àwẹ̀ ti dé ìyẹn ni wípé gbogbo yẹn ti lọ sí ojú omi nìyẹn a pé a tún máa tún àwẹ̀ yẹn bẹ̀rẹ̀ ni torí a ò gbọ́dọ̀ gé àwẹ̀ náà láàrin ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká elongate matter nǹkan tí màá ṣe ni pé ní àárọ̀ ọ̀la èmi ni first person tẹ máa kọ́ rí máa kó gbogbo twenty one thousand naira yẹn máa kó dání àmọ́ rọ̀bà màá tún kó àwọn professions dání tó jẹ́ pé ìyàwó yín àtàwọn ọmọ yín inú wa máa dùn wípé ẹ̀ ń gba àdúrà fún crack o ṣe understand. ọpẹ́ lọ́wọ́ olúwa crack yẹn gan orúkọ tó le ni ẹbí nǹkan tó bá fọ́ tó ṣe náà ni wọ́n ń pè ní crack. yes. ìgbésí ayé yín ò ní í fọ́ ní orúkọ jésù kristi olúwa wa ọba ọlọ́run ọba tó ní ilẹ̀ tó sì ní òkè. orúkọ jésù olúwa ẹlẹ́dàá olúwa ẹlẹ́dùnmarè olúwa ọba àwọn ọmọ ọba ó ṣe olúwa ẹlẹ́dùnmarè jésù olúwa wa. Amen jésù olúwa wa wọ̀mú yẹn wá. dádì mi ẹ̀ tí tọ́kàn dé. yẹn sílẹ̀ olúwa ló ní ìmọ́lẹ̀ ní orúkọ jésù àmín jésù ní orúkọ ẹ̀jẹ̀ jésù àmín kí olúwa kó fi ìmọ́lẹ̀ sí ayé rẹ yé olúwa ọba olúwa ogun àwọn ọmọ ogun olú elédùmarè gbọ́ àdúrà wa jẹ́ kó rí bẹ́ẹ̀ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ a kà nínú ìwé mímọ́ ìwé ọba kejì orí karùn-ún olúwa sì wẹ ẹ̀tẹ̀ námánì mọ́ nínú odò jọ́dánì. ọmọlára ní òní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní agbára jésù kristi olùgbàlà gbogbo ègún ayé rẹ olúwa ti wẹ̀ ẹ́ dànù. ní orúkọ jésù ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí láyé àti láéláé ní orúkọ jésù olúwa wa ọmọlára olúwa sọ pé kó o kúnlẹ̀ ní orúkọ jésù olúwa ní kó o kúnlẹ̀ kó o tẹ́ aṣọ rẹ kó o kúnlẹ̀ lé lórí báyìí ìgbésí ayé rẹ ti dùn ègún ayé rẹ ti kúrò ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ ẹ̀jẹ̀ jésù ní orúkọ jésù jésù olùbàlà. èmọ̀ tí wọlé bàbá ọmọ tí gbọ́mọ lọ èmọ̀ tí wọlé bàbá ọmọ tí kún bàbá ọmọ bọ́mọ sùn èmọ̀ dé ọmọ bẹ̀rẹ̀ ẹ òṣì bẹ́ẹ̀. ọmọ lọ́sàn-án lọ́wọ́ dé dayọ̀ o àyíká o. ìyá bẹ̀rẹ̀ o ẹbí mọ ni wọn kẹ lè mójútó ọmọ o. ẹlẹ́fẹ̀ rẹ sàn èwo lẹ fẹ́ rà bẹ́ẹ̀ o. Ah, ah, irú wo ni wọ́n ń ta. oríṣìí méjì lọ sàn ah, ṣe rí torí mi ẹyọ kan twenty naira ṣùgbọ́n mi lè ta mẹ́ta fún yín ní fifty naira ṣe wá rí méjì tẹ̀ ń wò yìí. méjì wo. ilé àtẹlé Eh, ok àfẹlẹ eh, eh, àfẹ méjèèjì yẹn. ṣé wàá di ẹyọ ọ̀kan ẹ báyìí hundred naira ni tẹ bá fẹ́ méjèèjì two hundred naira kò ṣe náà jálẹ̀ ni mo sọ fún yín. owó ni owó ni ẹ two hundred èèyàn kan. ìyá tó lọ lọ méjì yìí náà ni. ẹ a ju méjì lọ. irọ́ irọ́ àmẹ́ta ni orí ìyá mi jẹ́ kí n gbẹ́yìn orúkọ báyìí. ok àwa mẹ́ta ẹ̀yin mẹ́ta. ọmọ ìyá mi ẹ kọjá mi olùgbàlà ọlọ́run àmẹ́rin ni wá. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá èmi máa ń láìké mi mọ iye èèyàn mélòó tí mo bá ṣòwò ṣé yìí mẹ́rin yìí ni abẹ́sìkò ẹlọ́pàá àwọn tó kù yìí wá kí n ka iye yín sí iye o. àjù mẹ́rin yìí lọ ìwọ kan jẹ́ ká mọ iye tí a máa san. ẹ̀yin náà ṣì fúnra yín. ọmọ mẹ́rin. ní kí ni aléyàn kan two hundred naira ẹ wá lẹ́yìn mẹ́rin fún eight hundred lówó yín tẹ́bà ara ẹ̀ sọ fún mi kí n máa lọ. àwa ah, òkè. eight hundred naira. Ah, kò séwu. eight hundred. Ọlọ́run. ó yẹ ẹnì sọ ń gbà náà. àǹfààní àjò rẹ̀ nínú ọmọ yẹn tó wọlé yẹn má wọlé mọ́ ọlọ́run máa faint straight. ọ̀gbẹ́ni gbàgbéra wọn jà lọ́rùn káyé ó bá kú ó kú nìyẹn ṣé mo lè sọ pé mi ò lè gbé ó dẹ̀ ti rí sí. ẹ lo mr bonny gè òun ló sọ fáwọn mẹ́rin a lè mọ sọ̀rọ̀ tán ọmọ fi bẹ́ẹ̀ gbójú. àǹfààní àdúgbò ń bẹ nínú ọmọ bẹ́ẹ̀ nínú ọmọ bẹ́ẹ̀ àdínnílówó ń bẹ nínú ọmọ bẹ́ẹ̀ rẹ̀ nínú ọmọ bẹ́ẹ̀ rẹ̀ o ẹ̀ mọ́ níwọ̀n kẹlẹ́ mojú mójútó ọmọ ọmọ tó yàn tó yànjú ní ilé yìí. ẹ ṣe ó yá ẹ fún mi nọ́mbà yìí. nọ́mbà lẹ́ẹ̀f nọ́mbà ṣe dúnà èèyàn mẹ́rin ló dìde lórí ẹ̀sìn tó ń béèrè nọ́mbà ti tèmi kí ni kí kí lẹ́ẹ̀f nọ́mbà kò sì dáre nọ́mbà kọ. ẹ̀yin náà ní dìde lórí lójú yín sí ọkùnrin ní ẹ̀yìn yìí o ọkùnrin ní lójú ara yí báyìí ẹ̀yin mẹ́rin tẹ gun orí mi kí n tẹ mọ̀ pé èèyàn gun orí mi kí ni ẹ rò pé ẹ mọ kọ́kọ́ èmi rí ṣe rárá ká pọn ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ ẹ ẹ tó mú gàǹbò ẹ wá ń pera yín lọ́kùnrin ẹ ẹ fún mi nọ́mbà ẹ̀yin lẹ mọ̀ ẹ̀yin ẹ fún mi nọ́mbà jàre. jọ́kọ́ sí lọ́jà àlejò nọ́mbà ó sì wò kó sì lọ. ọmọ tá a kọ́ àtúnisíta lè èdè àǹfààní àdúgbò wọn. gbà mí ọwọ́ bí bá ti ní ìdùn tẹ bá fẹ́ rajà tí mò ń tà kẹ̀kẹ́. Pagalaga. gbogbo ilé ìlú aláǹgbẹ. three thousand naira ni. ilé ìlú alẹ́ kejì. àdẹ̀tún ro ní one five. ìwà jẹ four five. bẹ́ẹ̀ni. owó sẹ́yìn. Ah, ọ̀gá èlò lélẹ̀ three hundred naira nínú four thousand eight hundred naira ẹ ṣe máa fún mi nírú owó báyìí kí n rẹ́ fi ṣe ẹ so ládùú wàhálà tá ti ń ṣe látàárọ̀ yẹn owó tó tọ́ sí èmi ni Ah, <laughs> má bínú ẹ kó wa. ẹ̀rù bà mí torí kí wàá ní torí kí la ṣe ń ṣiṣẹ́. Ah. ọ̀gá ilé nǹkan tẹ́ ń ṣe fún mi yóò dà two hundred naira. olórí burúkú ni ẹ wèrè dẹ ni ẹ dúró sọ fún mi ah, iṣẹ́ àárọ̀ lásán o dẹ̀ parí owó owó dẹ̀ kù bẹ́ńbélé wá èmi náà ti ṣe kọ̀ńdọ́tọ̀ rí mo bẹ́ẹ̀ lọ bí káfọ́ wá bí káfọ́ wá bí mo rí ẹ̀ ọ̀gá bẹ́yìn ṣe ń ṣe nìyẹn. jọjọjọ filẹ. Ah! àǹtí Janet ẹ ti wá jẹ burúkú owó báyìí o ọ̀gá mi kò sí wèrè ọlọ́run kò sí wèrè. wá farabalẹ̀ o ìgbésí ayé tèmi lélẹ́yìí o ó ṣe kókó nínú ilé ayé mi o ẹ Janet. Ah, ah, David ṣe wà pa. mo wà ókè kò tí kọjá àfaradà. gbà owó lọ́wọ́ ọ̀gá ẹ̀ kó lọ bá mi ra nǹkan tí màá mú wá. ẹ wo màá fún ẹ lówó ṣùgbọ́n bá mi ra nǹkan tó máa mu kó dẹ̀ ra nǹkan tèmi náà máa mu kó dẹ̀ tó ra sìgá kó bá mú change ó ti yẹ. kọ́ ti wọlé kó dẹ̀ bá ń kó sìgá sí ayé mi ó ní mínísì lọ́jọ́ kí n máa ń gẹ́gẹ́ ẹlòmí ẹlòmísí ẹ̀ ọmọ bíntí wípé kò jẹun jẹun gbèsè ayé kẹ́dẹ̀ẹ́rẹ́ ah. ọmọ ó ṣe kókó kò sí wèrè wọ́n bọ̀. Ah! ó yá wá tún gbọ́ ẹni máa ṣàánú. àbímọ ọmọ tọ ó ń tanra ẹ̀jẹ̀ ó ń tanra ẹ̀jẹ̀ kò ah. fowó tọmọ ó tún ṣe rànù ó tún ṣe rànù ọmọ tá a kọ níṣe léde ẹni o. ọmọ tá a mójútó nínú. tó sọ ẹ ó kéré owó ló wà nílẹ̀ yìí máa rà fún ẹ ọlọ́run ọlọ́run. kí ló dé kí ló ṣẹlẹ̀ má tún fa kínní mọ́ ọ́ ah. ìyá àgbà gbà. ọmọ bẹ̀rẹ̀ èjì bẹ̀rẹ̀ David. David. Kí ló ṣẹlẹ̀ kí ló sọ gáàmù ẹ fún wọn ní kinní yẹn ẹ gbé. mo ti fún un ah. gbà. ẹ ní sùúrù ẹ gbà ẹ gbà. Ah. ṣé ti wà ókè bẹ́ẹ̀ mm. ó máa wà ókè mm. ẹ gbà ẹ pẹ̀lẹ́. Mm. ẹ má tún mú kinní mọ́ ẹ ní sùúrù. Ah, ó dẹ̀ ló máa wà ókè. owó ọ̀hún ẹ̀ dà ẹ wọ. ọ̀rọ̀ tó wà ń lẹ́ o ti di gòbè ẹ jẹ́ máa gbé lọ sọ́sibítù o. ẹ wò ó yá ọ̀gá ẹ jẹ́ kí n gbé yín ẹ bá yẹn gbága yẹn kúrò ọmọ bẹ̀rẹ̀ ẹ eh, òṣì bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ o ọmọ bẹ̀rẹ̀. ẹ bọ́dá ṣì kankan. Ah, ọ̀gá ò sí lé o ó sáré jáde. Oh, ẹ ó dà kọ́ bá ti dé ẹ bá mi sọ fún pé bàbá mi fi owó ọ̀sán mi sílẹ̀ tí bá ti padà bọ̀ máa bá wọn pé wá. àfẹ́ yìí ó rẹ̀ kọ́ sọ̀rọ̀ lẹ́fù wọn tó bá dé ọmọ fún ẹ lówó. kò ó jọ̀sọ̀ tó ṣe kó lẹ̀ kó lè yé yín kọ́ bá ti dé máa bá wọn pé wá ṣe kọ́. ẹ bímọ ni wọn kẹlẹ mójútó ọmọ o òun là ń ṣe lọ́wọ́. ọ̀gá kí ló dé tẹ̀ ń sá fún níbàárà yín. ọmọ yẹn lórí burúkú ni mo wá ń gbọ́ kì í rẹ̀ kókò òye ìtumọ̀ ẹni pé kò rẹ̀ ìkókò ọmọ yẹn àṣírí ni kò máa lọ ní ẹ̀mẹjọ ṣùgbọ́n mi aloya ni lágbọ́ ọ̀dìà ọ̀dìà ọ̀dìà ọmọ náà ń pè bẹ́ẹ̀ ó jà wòye bíi bíi. ó tó ni ní èkókò abájọ tó fi máa ń pè ní fèyí fẹ́fẹ́ ah! ọ̀gá ìjọsẹ́ lè ṣe ọlọ́ọ̀kan fún mi kí nìyẹn ọ̀gá ẹ fún mi nọ́mbà ẹ kí ẹ fún mi lágbo ẹ. olórí burúkú ni ẹ tó ń ta àwọn olùsọ fúnra olóṣì wọ́n rí wèrè fẹ́ mú tààkì olórí bú olóṣì olè orí àdáadá. ẹbí ni wọ́n kẹ́lẹ́ mójútó ọmọ. olórin ọyá gbé wá fùkọ́ lọ rè pọn mi. mo fẹ́ faṣọ sùkúù mi ewu mo fẹ́ faṣọ sùkúù mi. bọ́ọ̀bà wa faṣọ sùkúù rẹ sétọ̀ dì mí léèfọ́ ni àbí tọ́ ẹnu. àbẹ́mi náà kọ́ léèfọ́ bómi dẹ́gbọ́n rẹ kọ́ léèfọ́ sọ. ẹbí mọ ni wọn kẹlẹ mójú tó ọmọ. wọn bá fìjẹ sí mi o wọn bá fìjẹ sí mi o kọ́ lọ rè pọn ni. ọmọ tá a kọ́ àtúnyèsí ta àwọn àdébá rẹ i kọ́ lọ rè pọn mi o. àbí màmá tọ́ ó tán ẹ̀jẹ̀ ó ń tanra ẹ̀jẹ̀ kò fowó tọ́mọ ó tún ń ṣèrànù ó ń ṣèrànù ọmọ tá a kọ́ níṣẹ́ léde ẹni yòó. gba change. ó ṣe gan. ẹ wè mí lọ wẹ̀ ṣẹ́ gbọ́. àfẹ́yí wà. sá. Ah, lẹ́jọ́ mẹ́ta yìí nǹkan fáìn sí i wá ṣó ti jẹun ṣá. rárá. Ah, ó tiẹ̀ dá mú hundred and nù owó ìgò fi jẹun. mo dá kòkòrò rọ mo mọ ibi tẹ́ ẹ̀ ń bọ́rọ̀ lọ bọ̀tẹ̀ yín náà mọ̀ pé two hundred and lèmi máa ń gbà èmi ò gba múrí márùn-ún. Ah, àfẹ́yí o ti wá já tán ó ṣàkóso ṣe wá já kan yìí èmi gan mo ṣe ń wò mí yìí ìjà jù ní mi gbòòrò lọ̀gá wà mo mọ bóyá ah, mo mọ ọdún sọ ó dà <laughs> ọmọ three hundred. three hundred. àǹfààní àdúgbò ń bẹ nínú ọmọ bẹ̀rẹ̀ nínú ọmọ bẹ̀rẹ̀ àdínnílówó ń bẹ nínú. ọmọ nílẹ̀ yìí oko ọmọ olówó la jẹ́ o síbi oúnjẹ ìkòkò oúnjẹ làwa fi ní ṣèbẹ̀ o. ẹ̀yin fẹ́yì fẹ́yì má àdìmọ̀ bọ̀ ní ìsìn àbẹ̀wò lómi tó gbé lérò ẹ̀tọ́ àwọn ìlà tó rọ̀. ẹ bọ́dá kòkòrò lọ́rọ̀ mi ṣe mò ń bọ̀ sí. ọ̀dà ń gbà náà o sáà mọ̀ pẹ́ kó ṣe ń tó ṣe lásìkò àrànjọ́ mú sọ lókun o. ẹ wo èdè kí n sáré lọ wò. èdúró ah, èdúró ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ pàdé mi ní ilé ìwẹ̀. ilé ìwẹ̀ ṣé mi àtẹ̀jọ́ fẹ́ wẹ̀ ni. ṣe rí balùwẹ̀ kejì ní kẹ́ wò ẹ máa rí ìwò kékeré kan bẹ̀ ẹ̀yin máa gbà bẹ̀ kẹ́ máa gbà ránṣẹ́ sí mi èmi máa fẹ̀yìn gbà lọ́wọ́ yín. wàá máa gbà. àǹfààní àdúgbò ń bẹ nínú ọmọ bẹ́ẹ̀ bẹ nínú ọmọ bẹ̀rẹ̀. ẹyin boys ọmọ kí ló ń hápùn lálẹ́ yìí alẹ́ yìí ò kò ta rárá kò ta lẹ́nu kò yé wa rárá. olórí káfàtà àbò you too much ó sún mi gan èmi gan wọ́n lọ everything kan ṣáà scanty scorpion náà ni àwọn bó ṣe lọ. alẹ́ yìí ó kan o ó mọ mi ògì tó mi ògì ṣe máa ń kan lálẹ́ yìí kan kò rẹ̀ gbọ́dọ̀ kan owó ọ̀rẹ́ kó dùn bí oyin ni ọmọ wa ṣẹ́pẹ̀ owó lò yẹsẹ jẹ. wọ́n máa go go àmì ò láìkí ẹ̀ òun yìí wọ́n máa gbé yẹn wá jọ̀ọ́ nítorí ọlọ́wọ́ àgbé yẹn wá o èwo lórí burúkú gan. Hey, ẹ kọ bí wa olóṣì olóṣì àbá irú pátá wò lélẹ̀ òye mi o kí ló dé tó ń ṣe báyìí. bàbá bàbá pàṣẹ pàṣẹ. ẹ ẹ nítorí ẹ ẹ ẹ ẹ mi fẹ́ la mi fẹ́ la làwọn bàbá ìyá ìwúlò pé. ilé máa ń di bọ́ bá a máa ń lò no bílẹ̀ bílẹ̀ wá wá níbo ló ti ń bọ̀. Ah, ẹ wá tá a ti mú un làgbà statement ẹ̀mí wọn bẹ̀ wọn ò jiyàn wọn ò dínà ìpáwọn kọ́ so eh, ẹjú irú iṣẹ́ ò lẹ́ gan lẹ́yìn náà ràn lásìkò yẹn lánàá tẹ́sí mọ̀ pé kò gbọ́ kò dẹ̀ lè sọ ṣáàṣì ẹ̀ làwọn gáàsì lò tí wọ́n fi ṣe ogorun nǹkan bẹ́ẹ̀ fún un kò dáa tọ́jú ọmọ dọwọ́ yín. ẹ má jà sọ bẹ́ẹ̀ ẹ ṣebí oúnjẹ tí mo fẹ́ jẹ ni màmá rẹ ní kó wá gbé fún mi òun náà lọ́pọlọ ó lọ́pọlọ ọmọ tó ṣáńgájíá ni kése pé nítorí pé kò lè gbọ́ àbí kò lè sọ̀rọ̀ ni àléébù wá fi wà nílé sí ayé ẹ̀ ẹ má jà máa ro àwọn èèyàn báyẹn pin àwọn náà lè ṣe ọkàn jẹ́ pé àwọn eléré ibú kan tí wọ́n máa ń lo eh, ìhun tí wọ́n kàn máa lo ọmọ ọlọ́mọ tí wọ́n máa ṣe ọmọ ọlọ́mọ níṣekúṣe ni mo dákun tiẹ̀. gbẹ yóò mo gbẹ àti eh, eléyìí náà ó wà bẹ́ẹ̀ kò ní dá. bàbá bàbá bàbá bàbá ẹni tẹ ẹ fẹ bàbá bàbá bàbá tẹsán lẹgbà tẹsán lẹgbà tẹsán lẹgbà ẹni sùúrù ẹni sùúrù ọ̀rọ̀ yìí bàbá ẹ wo gbogbo ẹwọ yìí ló wà kò sí ẹ tọ́jú ọmọ ìdá dábàá lẹsẹ jẹ kó máa rìn lóru ẹ ẹ dì má fò tó wà. ẹ má gbé ẹ má gbé símẹ̀ mi o èmi ò rán ẹ má gbà gbà ká bọ̀bọ̀ yìí lórí mi. dáàdì dáàbì wọ́n ní David jábọ́ níbi tó ti ń ṣe kọ́ńdọ̀. yé lọ bá ọmọ yìí jọ. ẹ bímọ ni wọn kẹ mójútó ọmọ kẹ mójútó ọmọ ọmọ tá ò kọ́ àtúnì síta. èmi ni bàbá ọmọ tí ó jábọ́ lórí mọ́tò. Mm, ẹ ẹ bẹ́ẹ̀ ni. ẹ kò sí wàhálà ẹ mọ́tò ṣẹlẹ̀ india mo bá sọ̀rọ̀ látòní ẹ sàásì mọ̀ ń bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ yín bí mo ṣe ń bá sọ ní ṣe fún mi lẹ́sìn pé ẹ ọ̀tí ọ̀fì ní sọ gbogbo ẹ̀ fún mi ní tó ṣẹlẹ̀ ni pé automatic affected ní ló ṣe ọmọ yẹn accident tó níwò. Ah, ah, ṣé kò ṣe é rà ni ẹ kọ sínú pépà fún wa kásáré lọ rà wá. ilẹ̀ ń rà ah, ọ̀fẹ́ ni ọ̀fẹ́ láìsàn máa mú yan àní àìsàn sọmọ yẹn fẹ́ lọ rí rà àìsàn tó mú gangan ní jẹ́ automatic affected yẹn bẹ́ẹ̀ mo sọ fún yín dídé tá a sẹ̀ ń dè báyìí India ló dé sí èèyàn ọgọ́rùn-ún lọ́pa láàrin ìṣẹ́jú mẹ́wàá ah bẹ́ẹ̀ mo gbé olúwa ẹ ti gbé o. lórí pé ọmọ jábọ́ lórí mọ́tò yìí náà ni gbogbo ìyẹn ti ṣẹlẹ̀ sí báyìí. oògùn nǹkan tó sì wà tí wọ́n ń lò fún eh. tí ń kó ló bá wá sí tí ẹ bá ti wá lo oògùn báyìí láàrin wákàtí mẹ́ta àbọ̀ ni ó yọ gbádùn. Eh, eh, bí èlò ni ká wá wá wá báyìí. tẹ bá fẹ́ kọ́ ọmọ yín ọlọgọ́rùn-ún ọdún láyé ẹ lọ rí wá twenty thousand wá ńgbà ọlọ́run ó ṣe èmi náà lówó púpọ̀ díẹ̀ dání ẹ jẹ́ kí n lọ kó wá kẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ mo ní two thousand dání ẹ jẹ́ n sáré lọ kó wá. two thousand owó kí ni owó àárọ̀ àárọ̀ yìí nù. tó bá yá ní ìsìn ẹ mọ̀ sọ pé ikú ògbówó owó ni kú bẹ̀rẹ̀ tẹ́ ìfẹ́ fún yìí owó ní bèètè ẹ̀fẹ̀ fún yìí àníkẹ́ lọ owó gidi wá àánú yín ṣe mi ọmọ pọ̀ lọ yín ni. ẹ wọ́n pọ̀ wọ́n pọ̀ lóòótọ́ wọ́n pọ̀ lóòótọ́. nígbà tóun ti wàá lọ jábọ́ lórí mọ́tò lórí mọ́tò yìí làwọn. ẹ ṣe wá fẹ́ kéde òkú ni sọ yẹ kẹlẹ òkú eléyìí ló jọ yín ló pupa yìí tẹ́ báyìí lẹ́kú ẹ̀ lè má bímọ dúpọ̀ pàkàn pọ́tọ́ yẹ gbogbo ń tẹ́ mọ̀ bí dúdú ni. ṣùgbọ́n àbímọ bẹ̀rẹ̀ ní ọmọ níran ọmọ bẹ̀rẹ̀. sí mọ̀sọ́kọ yàn báyìí so ọkọ lélẹ̀ yàbí sọ owó gbó nítorí ọlọ́run. olóorun ìyá olóorun ìyá dìde dìde dìde olóorun ìyá olóorun òfò bàbá kí bàbá bàbá rádaràda. ní orúkọ jésù wá wá àmín. jésù ò lè gbàdúrà rẹ jésù ò lè gbàdúrà rẹ ọmọ pàrọ ọmọ jésù jésù ò lè jésù ègbọrọ àdúrà burúkú bíi tiẹ̀ yìí irú bàbá kí bàbá wo ni ọ náà ọwọ́ wọn àárín ààyè òun sùn ọmọ mi lọ́nu títù àwọn owó omi àwọn owó ọwọ́ sùn lẹ́lẹ́ bí kí jésù kò lè gbàdúrà rẹ. jésù máa gbà mí wo para rẹ obìnrin yìí ṣe nígbà tí fúnra mi kí n wá para mi kí n kú nítorí pé ọmọ kan fẹ́ kú àbí ṣe èmi tí mo bí jésù tí mo bẹ jésù olùgbàlà pé kó fún mi ọmọ rẹpẹtẹ ó ṣe bórí mi ò pé ni ṣèbí tí ọ̀kan bá sì kú ń bẹ̀ àwọn yòókù ó sì kù ọjọ́ máa para rẹ wo ó rí pé èsà abiamọ gidi bó bá já abiamọ gidi ni ọ ni kéèyàn ti ẹ̀bí ogún ọmọ síyàn máa gbàdúrà kíkọ́ kúnnú rẹ̀ ni ọwọ́ àsùnkalẹ̀ lẹ̀ ní àyìn ọwọ́ ní jésù ní jésù ni jésù ò lè dáríjì ọ. ó jẹ́ fara rẹ balẹ̀ ìwọ ìṣèbíwọ̀ náà rè ìwọ tó yẹ pé ọ̀sán mọ̀ wípé ó kàn ń bímọ bí ẹlẹ́dẹ̀ ni bí David bá kú tiẹ̀ ń sìn jẹ́ ó lọ ńgbà ńgbà mélòó ló tún fi bí ọmọ mi bá tiẹ̀ lọ náà gbogbo wàhálà à ń fọ́ gíláàsì lónìí à ń fọ́ kìnní lọ́la à ń jà lónìí gbogbo wàhálà yóò kó ń gbèsè ayé Jésù olùgbàlà kan bá mi kó dáadáa dáadáa nù kódà gan tó bá jẹ́ pé ó di kàràkìtà tán tí bí a bá rí owó pósí yìí ní kí ládélé ọ̀rẹ́ mi kó gbé pósí wa ọ̀fẹ́ ni ó gbé fún wa. ìwọ ló kù ẹni bá ní kọ́ ọmọ mi ó kú òní òkú ìwọ lọ́kàngá ẹ̀ ló bọ̀ sínú pósí lọ́mọ lọ láwọn àmọ́ ọkọ àti gbé bàbá relé fún ọ. ọmọ tèmi ò ní kú bọ́wọ́ jẹ́ pọ̀ lọ́pọ̀lọ́ tó ọmọ tó lè wọrí rẹ ṣe ni ọmọ tèmi ò ní kú sọ́gbọ́ ọmọ mi ò kú kò sí tí ọ̀pá ń lọ́mọ kò sí tí ọ̀pá ń lọ́mọ ta tún lè yún. báwo ni ọ̀rẹ́ ọ̀dà fún ní orúkọ Jésù kí Olúwa wà pẹ̀lú. ìbọn náà lọ. farabalẹ̀. ìbọn náà lọ. jẹ́ kí Jésù gbọ́ àdúrà wa jẹ́ kí jésù gbọ́ àdúrà wa ní orúkọ jésù bàbá wa ti lẹ̀ náà kí a kọ́kọ́ fún un. olórí ibú ni ẹwọ ti lọ. orúkọ jésù bàbá adúpẹ́ ẹ̀ǹlẹ́ ọjàre bá a ṣe rí nìyẹn. kí ló sóde. obìnrin dá fọ ìwà wẹrẹ yìí. kí ló dé sóde. bí a bá sunrun ọmọ báyìí yóò mọ̀ wọ́n mi ń pẹ́ pọ̀ pọ̀ pọ̀ ní àmọ̀ràn ojú wọn ní àmọ̀ràn ojú wọn. ẹ̀yin ò Jeremiah. egun rẹ̀ wà tó bí méje bẹ́ẹ̀ ká kò ní ká bẹ́ẹ̀ fún kò ní fún. àwọn òbí mọ òun lẹ́tàn yàrá oníkọ̀ọ̀kan o yàrá oníkọ̀ọ̀kan kẹ́ ẹ máa wọ ọmọ mi lọ́bi títù àwọn owó mi àwọn owó ẹ̀jẹ̀ ọkọ mi súnkalẹ̀ ní ilé ni. <laughs> wo mo tiẹ̀ ti gbọ́ tiẹ̀ náà àní bò lọ̀rọ̀ ọmọ báyìí ní ìsìnkú. nígbà tó ti sọ pé wọ́n ń bọ̀ wá òun hmm. kówó bọ̀ lèmi fi ní kí n rọra jókòó sí pé ńgbà tó bá dé o màá sì lọ wá bá a ṣe lọ bá a aago méjìlá tí a fẹ́ kó ń bẹ̀ ni wọ́n ní àwọn fún wa wákàtí mẹ́ta ká fi padà aago márùn-ún àbọ̀ ló sì ń lọ lù báyìí kọlọ́run dákun kó ṣàánú ní orúkọ jésù kọ́ ọmọ má ti lọ jánà sọ́hun báyìí ní ìlú. ọmọ òkú ọmọ oyè ẹja dọ́sítà èmi sì lé ogún ogún ẹgbẹ̀rún bí náà tí wọ́n ah, eh, eh, eh, lè. ẹ ẹ má wulẹ̀ já ṣe bẹ́ẹ̀ bàbá dé ṣé ń bàbá dọ́sítù ni màá ṣẹ̀ṣẹ̀ tún màá sọ pé ẹ ẹ tó bá wà lọ́wọ́ ẹ̀ báyìí ní ìsìn kó o wá. n ó kó fún ọ náà ni mò ń bọ̀ ngbà bá sì dọ́sítà àbájí dọ́kítà lórúkọ Jésù. David kọ́ ẹni ọmọ tó ọmọ ló sì kìíní. ẹ ọmọ mi jẹ́ ó jẹ́ ó jẹ́. ọmọ rẹ kí mò ń wò tí ń bọ̀ ẹni. àìrọ òun kọ́ èkejì ẹni. lọ ele ele David rẹ kẹsẹ kẹjẹ David má bọ̀. kó o lo ti a rí. kó o ṣe rìn báwo ló ṣe lè David. kò sí nǹkan kan tó ṣe mí. nígbà tí dókítà kan àbádàn mi sílẹ̀ tí wọ́n ṣe nǹkan tí ò dẹ̀ sí nǹkan tó ṣe mí dáàzà tẹ́ kí mi máa bọ̀ ń lé ń tèmi. ara rẹ ti wáyé báyìí. àfọrí ni ọ. àtọ gbádùn sọhùn àfọrí ni ọ ta ló ní ọ wálé ta ló ní kó wálé lásìkò tí wọ́n fẹ́ kówó fún mi tí a ní ká wá sọ́ọ́ alihamudulayi ẹja máa gbé lọ sọ́ọ́sìpítù kówó wá kówó padà lọ sọ́ọ́sìpítù àlọ́ kówó wá kówó yẹn wá ọ̀dà padà lọ bọ́ọ̀ ti ń dán nígbó nígbó láì gbóhùn sọ́kò dìró o mọ́ wà lé o o ti gbọ́ bí bá rí létí ẹ ta wà lé o. bàbá wa tún bẹ ní ọ̀nà kábọ̀ orúkọ rẹ̀ mo ní mo fẹ́ wá owó mo fẹ́ kó owó fún un jẹ́ kó kówó náà fún yín sọ́dà bẹ́ẹ̀ mo tún fẹ́ wọlé ìyàwó mi tún tilẹ̀kùn mọ́ bàbá wa ti ń bẹ ní ọ̀hún ẹ jẹ́ kí n tún ráyè wọlé sọ́dà bẹ́ẹ̀ kódà o bàbá wa ti ń bẹ ní ọ̀hún kódà rárá. baálé mi àti hmm? adúpẹ́ fọlọ́wọ́n bàbá ẹ̀ hmm. ah elédè máa ṣe ń wo àbálò ṣèyí fún tán. Eh? ọpẹ́ ni. Ah, baálé mi hmm? ó fún nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àtúmọ̀ ṣe o. kí ni gánà ilé tọ́nà ọkọ̀ fún wa yìí hmm. àbọ̀ tá a ṣe yìí ó kù díẹ̀ káàtó ah. a sì ń rówó gẹ́gẹ́ hmm. gbìyànjú ká parí ìyókù ká sólẹ̀kùn táìsì ah. Ah, àwọn èèyàn wá ríra pé ìgbé ayé wa ti yàtọ̀ ó ti dọ̀tun. gbọ́sẹ̀ ọmọpẹ́ sáàbọ̀ lélẹ́yìí ilé tá a kàn tá a fi gíláàsì sí tí èso ọ̀rọ̀ aláyé jí àwọn mí fọ́ra àdí tiẹ̀ ọdún lásán ọ̀tá sí lọ́nà lọ́nà ọlọ́run yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ yẹn wọ́n ṣe kàn eh. àti pé ní ti bẹ́lẹ̀ mi mo ti rẹ̀ mọ́tò ni o eléyìí ti kúrò nílé láàrin kíkí ni ẹ kọ́ ilé rèé ah mọ́tò lè kú ọ pé nísìnyí kí sádà ń ṣe yìí àwa náà rí i pé ń yíya kò sì ní yíyẹ lẹ. àmín. àwọn àdúgbò náà sì rí i pé ń yíya. bàbá wa fi mọ́tò wa wá gbéná ambulance lórí. bàbá wa yọ ọlọ́ọ̀kan wọ́n ti dòkí yọ ọ́ dòkí yọyọ wọn lù ní ti bẹ̀rẹ̀ bí iṣẹ́ rẹ nu o bàbá. ẹ wo kì í ṣe àkọ́kọ́ kì í ṣe kejì kì í ṣe ẹlẹ́ẹ̀kẹta ọmọkùnrin burúkú. ẹgbẹ́ mi sọjá ẹ. lọ́wọ́ ti jẹ nílùú bàrà. ọkọ̀ ẹ ọyá bàbá.

kàmáyà kàmáyà ah, kíni àyà ló ti nà ni. amọ̀kọ̀ fúnlẹ̀ ọ̀kan náà ni bàbá. ológun kùnìyàn ah. eléjìdákẹ́ ẹgbẹ́ wa gbé kíni kíni gbé. ẹgbẹ́ ah, o. ṣebí wà lójú kan rẹ. Ah, ọ̀sán yìí ló jẹ́ pẹ́sí. ọ̀sán mi ta fìdíra yìí. abẹ́ ajá wuli. Ah, ẹgbẹ́ ni o. ẹ má tí ìrọ̀mọ́ kàn mí lọ́rùn o. ẹ má tí ìrọ̀mọ́ kàn mí lọ́rùn o. èyí tó bọ̀ yìí lójú. ẹ má tó lè jẹ́ o. bàbá yẹn tètè kọ́ o. ẹ má tó lè jẹ́ o. ọmọ bẹ̀rẹ̀ ẹ eh, òṣì bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ o ọmọ bẹ̀rẹ̀ ẹ eh, ìyá bẹ̀rẹ̀ o ẹ bímọ ni wọn kẹ lè mójútó ọmọ o lè mójútó ọmọ o ọmọ tá ó kọ́ àtúnyẹ síta. fún ṣọwọ́ òkè ṣá ó ṣàlùbáwò ìmọ̀ sùn ó sùn kí ló ṣẹlẹ̀ tí n bá súnmọ́ ẹ̀ wá ti kàbọ̀ mi lójú. wá ti kàbọ̀ mi lójú. bá ṣe pọ̀ fún mi. ṣé mo bá rẹ̀ ti wà lọ́nà rẹ̀. owó tọmọ ó ó yá mo ti retí ẹ máa bọ̀ náà máa bọ̀ náà mo ti retí ẹ. Ah, mọ́mí wa ò tí sùn. mọ́mí ò tí sùn. àwọn àbúrò mi gan mò ń ṣọ́ wọn tí ń ṣe David ń wojú kalẹ̀ ẹ ah. ò eh, dẹ̀ jẹ́ kí wọ́n sùn ìyá náà máa bọ̀ ìyá máa bọ̀ mo mo ti wà loaded. ẹ má wọrí ẹ wẹ mí gan ó wà lára mi tí bá ti ráyè sí máa wá ṣẹbọ. ọmọ bẹ̀rẹ̀ ẹ eh, òṣì bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ o ọmọ bẹ̀rẹ̀ ẹ eh, ìyá bẹ̀rẹ̀ o. olúwa dé bàbá àgbàlá tó máa ń kọ bíìsì. kóró. ẹbí mọ ni wọn kẹlẹ mójútó ọmọ o. kọ́mọ náà ah. kọ́ àtúnyẹsí ta. mo bọ̀ mo bọ̀ mo bọ̀ mo bọ̀ mo bọ̀. kábíyèsí olódùmarè ṣe bí mo sọ pé kò wọnú ilé wa nù. ǹjẹ́ àti sọ fún mi pé mò ń bọ̀. yàyà wọlé ní orúkọ jésù mo ní kó o wọlé ní orúkọ jésù. ẹni sùúrù pẹ̀lẹ́ wà wọ ọmọ lọ. kí ló sórí ọmọ yìí ọ̀lẹ ọ̀lẹ pátápátá kì í fẹ́ ṣiṣẹ́ ilé kì í fẹ́ ṣiṣẹ́ rárá rárá bí a bá ní kó ṣiṣẹ́ nù lé kò ní fẹ́ ṣiṣẹ́ ó wá jókòó sí bí ó ṣe ranù. ń gbọ́ bàbá rẹ ní ọwọ́ àṣìṣe ilé olóòṣè wọ́n ń dẹ́yìn lórí rẹ ni. n ti sọ pé màá lọ gbà. àfírà ó ti wọ́n lóyún oníṣìí kọ́ lọ́ọ́ ṣe ń tó ṣe. ẹ ǹlẹ́ jàre. ẹ ǹ jàre báwo wá ni níbo lẹ bá ọ̀rọ̀ tiẹ̀ dé báyìí. Ah. nígbà dé ọsibítù oyún wọn pọ̀ ní o. ọpẹ́ fún jésù olùgbàlà ọpẹ́ fún baba ọpẹ́ fún ọmọ ọpẹ́ fún ẹ̀mí mímọ́ nítorí pé owó oúnjẹ tiẹ̀ ti kúrò nìyẹn àbí kò yí ẹ àyè sì máa kù fún àwọn yòókù nílé tó ta ni wá ni olórí burúkú àbí má ṣàǹfààní àbí má ṣoríire àbí má bínú jàre ohun tí mo fẹ́ sọ ni pé ta ni olóríire náà. mo kì í ṣe pé mi ìmẹ́ tó fún mi lóyún o kò jẹ́ pé mi kò mọ̀ bóyá bọ̀dá. gbẹ́nu ẹ sọ́hún kókó gbẹ́nu ẹ kókó dẹ̀ ẹgbẹ́ kan wọ́n mọ̀ pọ̀ àwọn pọ̀ wọ́n ṣe kékeré o àwọn tí wọ́n dárúkọ níbi tó tiẹ̀ ti kọ́kọ́ mu níbi ńlá ni ó bù kàn jẹ ni mẹgàmbó ó ní mẹgàmbó bẹ́nu wọn àfíìsì oyètòrò jíde kò sọ̀kọ́ adébáyọ̀ sàlámì bàbá ẹ̀dá nígbà ó wà kárí gbogbo ẹ̀ tí ó wà fún gbogbo ẹ̀ lọ́ba májà ní ọ̀wàlà ló fi lé lórí bá ní kí ló dé níwọ̀n nìkan wọ́n tó sí ni ó sì aṣọ dàrò tí wọ́n ń to nǹkan sí nígbà tí àwọn afọbalẹ̀ dìndìnrín tí máa ń gbé David ṣiṣẹ́ títa tọ́ta ìkókó sórí. kòkòrò. ó lè náà ń bẹ lára wọn. kòkòrò. ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ẹ̀mí mímọ́ kòkòrò ní orúkọ Jésù bàbá wa ti ń bẹ ní ọ̀nà kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀ ìjọba rẹ̀ dé. sí bàbá rẹ̀ lálàáfíà ọmọ um, ó tí ò tiẹ̀ lẹ́dọ̀ sọ́yà kó lè sọ̀rọ̀ sọ́yà kó lè sọ̀rọ̀ ah! ń gbìyànjú bíi twenty five tó ń bẹ̀ wọ́n nìkan mélòó ni ọ́. Ah! ẹbí mọ̀ ọ́n tẹ̀lé mójútó ọmọ tẹ̀lé mójútó ọmọ tá a kọ́ àti. dókítà ọ̀daràn ọkùnrin dókítà oníjìbìtì yìí rè ọ̀kárẹ̀ mo ti mọ̀ pé ibi tí ọ̀rọ̀ rẹ̀ ó dé náà rè tí ó kù sí náà tèbí ìwọ sọ fún wa wípé ọmọ kò nílò ju wákàtí mẹ́ta lọ ká lọ kó twenty thousand wa hmm? ìwọ ó lè ó lè ọlẹ́ yìí àbáwọn akówó náà fún ọba kó lọ ọlọ́run ló ní kó rí ọmọ ó pé kó wálé afọ́rí níbi tó kù sí i. sọ ti wá pé àwọn èbú ẹ tó wà ní ti India àbí ti China wo èmi mo sọ bẹ́ẹ̀ fún ibi tó kù sí ibẹ̀ lóde. dókítà tún làwọn báyìí ọjọ́ mọ́ wòran tiẹ̀ níbi tọ́rọ̀ dúró dé nìsín bí sẹ̀rí àbá ti dájà nàkú báyìí fọ́nrán òwú kan lè gbèdè torí gbogbo náà tó ń sọ yìí tó tún lè bọ̀rọ̀ jẹ́ ni àṣetẹ bìyàn náà ó ti ẹ̀sùn mi ọjà yìí. màlára bóòlù wọ́n ṣe débi ọlọ́run mọ̀ yọ̀ọ́yá yín lànà ibi títí ń wáyé kí lọ fàyà gbalẹ̀ ọ̀bá mà kú mà ni. dádì ni. kí ni dádì tó ṣe. wọ́n fẹ́ ṣe bọ́ ṣe máa ń ṣe ni. ṣẹ̀rí bí ọmọ yìí ṣe sọ fún àwọn èèyàn yín ní iwájú káńtà yẹn bẹ́ẹ̀ gan-an ló ṣe rí kò sí rọ́ńbẹ̀ ṣùgbọ́n n ò fẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́ torí ẹ̀ mo fi ní kí n wá jẹ́wọ́ fún yín nínú ọ́fíìsì ní báyìí ẹ dákun ṣe rí lóòótọ́ ni níjọ́ náà lọ́hùn tí mò ń lọ ni mo rí ìyá àti ẹ̀ àti bàbá ẹ̀ tí wọ́n ń lọ ìmọ́lẹ̀ láńlá kan ló wá tàn sí mi gbò wípé ọmọ tí wọ́n gbé pọ̀ yìí èyí ọmọ yìí tí wọ́n gbé pọ̀ yìí o ọmọ olókìkí àti ológo ńlá ni mo wá rò wípé èmi èèyàn ọlọ́run kí ni mo ṣe tírú òkìkí àti ògo ńlá tí ò fi wá sọ́dọ̀ tèmi mo bá dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí mo fi fẹ́ ìyá tiẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó mi sílé kó wá tó di pé gbogbo eh, ohun tí a ṣe yẹn kó tó kúrò lójú ẹ̀ ó ti bímọ bíi méje fún mi ìyẹn ò wá lè jẹ́ kó kù ń lé mi mọ́ tó fà á nìyẹn kẹ́sì máa wá wo eléré ibú léṣu o eléré ibú ni o ogún àtòkè kí ọmọ yìí nìkan ni mo fẹ́ kó jẹ́ tèmi ṣẹ́rí gbogbo eléyìí tí ó sọ tí ó ṣẹlẹ̀ yẹn tí ó jọ ṣẹlẹ̀ tó ń ṣe èṣù lásán ló kó síbẹ̀ èṣù ló fà á. ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èèyàn ọlọ́run. àwọn èèyàn ọlọ́run náà ẹlẹ́ni ara ni wá nígbà míì èṣù á máa gbògo lọ́wọ́ ọmọ ọlọ́run kọ́lọ́run ṣàdákun kó ṣá máa foríjì wá náà ni. ìjẹ́ ẹ mọ̀ bí mo ṣe jẹ́ sí ọmọ ẹ̀. à mú wọn ọ̀gá ọlọ́pàá lẹ jẹ́. ẹ rántí ọjọ́ kìíní àná tí èmi àti bàbá ọmọ ẹ̀ ìyẹn tó jẹ́ òǹkù tètè mi tá a mú ọmọ ẹ̀ wá sí ilé ọ̀dọ̀ yín nígbà tí a gbọ́ pé ìyá ẹ̀ ẹ̀ ti fẹ́ tó dẹ̀ ti bímọ àkọ́bí fún yín. ẹ̀yin ni ah, ẹ dákun èso yóò ẹ dákun má bínú ah, ẹ dákun ẹ dáríjì mi ẹ jọ ẹ dákun yìí wọn ah, yé ọlọ́run ẹ wo ẹ já sí ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kábò mọ́lé ni o àbí òye yín ẹ pa mí sílé ẹ má pa mí sílé òkú òru ni ẹ já sí ọ̀rọ̀ yìí o àbí òye yín ẹ dákun ṣe mọ̀ pé bàbá fa gbòrògbòrò náà fagbó nítorí tiẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi ẹ dáríjì mi. ẹlẹ́ṣẹ̀ kan mi ò ní jẹ́ kó lọ láì jìyà irú yín báyìí tọ́ra ẹ̀ pọ̀ ń gbòòrò tẹ́ ẹ̀ fi orúkọ ọlọ́run tẹ́ ẹ̀ fi ń ṣe tó wù yín ah. màá wá jẹ́ kí wọ́n fi nǹkan fi jẹ́ òfin. Ah, ẹ dákun ah, ah, ẹ dákun ẹ má ọ ò sì bá mi bẹ̀ wọ́n. hello ṣé corporal johnson ni ẹ wọlé bọ̀ kó wá bá mi gbé ọ̀daràn yìí kúrò níbí. bá mi bẹ̀ wọ́n bá mi bẹ̀ wọ́n bá mi bẹ̀ ẹ dákun ẹ dákun ẹ má ẹ ṣàánú ẹ ṣàánú ẹ dákun. ọmọ bẹ̀rẹ̀ ẹ òṣì bẹ̀rẹ̀. ọ̀gẹ̀rẹ̀ ni wọ́n mọ̀ oh